ẹ̀kọ́ wa ẹ̀kọ́ra hospital lẹ́fẹ̀ẹ́ ẹ̀wọ́ ẹ̀gbà. Bùsí àfàrà. Bẹ́ẹ̀ ni Kristini kí ló ṣẹlẹ̀? Àá kí ló ṣe yín gan gbá lára yín o? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ó ga ọ̀rọ̀ ẹ̀kúṣẹ́. Wọ́n lè bá yín ṣe báyìí. Ṣáwa tá a wà nígbà ṣeré là ń ṣe ń bí ni. Sáà jókòó jókòó. Wọ́n jókòó. Bẹ́ẹ̀ wọ́n wọ́n àkàrà ọ̀ṣpọ̀pì rè àkàrà bíi bẹ́ẹ̀ tí wọ́n ti ta ah. ọmọ ọdún máa ń tàkà àwọn ọmọ ọdún tàkà ọ̀ṣpọ̀pì. hundred naira. bá mi takara two hundred jọ ó lọ sọ yẹn kú yẹ ilé kó fẹ́ lákàrà tún ọ̀dẹ ó ṣẹnu yíyọ wí ń bá mi tà jẹjẹjẹjẹjẹjẹjẹjẹ. lórí kí lórí parakara yìí ló wá fẹ́ lákàrà tún ọ̀dẹ ẹ kò sí wàhálà àárọ̀ là ń bẹ polówó ọjà. tó o bá rẹ lómi ara olùṣe ọmọ. ẹ wọ ọgbà ń bọ ní mú jù ẹni ní mú jù. ọlọ́ fẹ́ sọ. tó bá jẹ mi lọ́wọ́ mi. ó rà kára tún ọ̀dẹ lọ́wọ́ mi rà wá. má bínú. owó ọjà ìwọ wa. má bínú. ọjà rẹ. olóṣì. ọ̀rọ̀ tó sọ yẹn náà pọ̀. ọ̀pẹ́ jọ́ sọ̀rọ̀ ó fẹ́ àkàrà ó ṣe ọkọ mi ó ṣe ó ṣe o ó ṣe o ṣe o bàbá mi ó ṣe o nílò fifteen naira ok fifteen fifteen naira mo ń ta àkàrà ní orúgbó tóbi tó àmọ́ mẹ́ta ni wà fún un bá ṣàtìgbélé sọ fún mọ́mí ẹ̀pá kára sí wa nìyẹn ó gbọ́ ó ṣe ó ṣe. ẹ jọ̀ọ́ tó máa tó dé síta máa ṣe bí ìwé ni. kọ́tà. kàrímọ́ kàrímọ́ àkó àná. Ah. kí ètò ìjẹ̀sùn tó ń lọ ibi ìwèrè báyìí. wo mi ò gbọdọ̀ máa sùn bẹ́ẹ̀ ó rẹ̀ mí gan ṣé wọ́n mọ̀ pé iṣẹ́ tá a ṣe ní sọ̀ lánàá yẹn ó ti pọ̀ jù àti pé àwọn èéfín tá ń di àkàrà yẹn ó ti di gbogbo mú mi ẹnu ni mo fi ń mí sìn. pẹ̀lẹ́. pẹ̀lẹ́ ọmọ alájẹ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn ọ̀rọ̀ kan wà tí mo ní tí n bá jí màá bá ẹ sùn kódà kẹnu ẹ dàbí blade kódà báwo la àwọn kọ́sọ́mà máa wá bá wa rajà tí wàá máa gé wọn wàá bá fa bẹ́ẹ̀rẹ́ wọn ó ti máa ń sọ̀rọ̀ sí wọn jù tó mọ̀ pé olórí burúkú ni àwọn kọ́sítọ́mà yẹn èmi ló bá ya wèrè báyẹn wọ́n máa yẹyẹ mi nìyí yẹn ti wèrè pọ́ọ̀tì ẹ̀ṣọ́ pé mo kéré. àwọn olóyìnbó ti sọ pé customer are always right bó tilẹ̀ jẹ́ pé àwọn míì left inú wọn ẹ̀bọ̀ tèèyàn gbọ́dọ̀ máa mọ ìwọ̀ntúnwọ̀nsì ojú ọ̀nà sáà. wọ́n ò ní choice wọ́n máa bá mi rà wọ́n máa rà wọ́n ò ní choice jàre. kò sí wàhálà náà ọmọ alájẹ tiẹ̀ ni wọ́n ná wọ́n á wá ṣáàdì kò pè mí lánàá gbàtà ṣetán ó lọ nílé ká tún jọ lọ sùn inú mi ti dùn mo rò pé màá rí nǹkan tọ́lá <laughs> mo rò pé màá mẹ́nu ẹ̀ <laughs> ìgbà tá a dé tán mo ju ọwọ́ right ó gbá yẹn dànù mo wò pé ok àwọn tó bá ní small station ń gbà mí ò kí n láìkí ọwọ́ right mo na left wa ó tún gbá yẹn náà dànù kí ló dé àjàrùn pálọ̀ ẹ̀ ń ta mí dànù kó dáa kó yẹ kó máa lọ bẹ́ẹ̀. mo fapá ọ̀tún yín sí mi mo gbá pẹ̀ dànù lọ́kùnrin àlọ́ báyìí ok tó o mọ nǹkan tí ẹ kò ṣe nà tó bá ti ṣètò ẹ̀ tó bá ti jọba sí mi èmi náà rẹ̀ ṣe. a kò dáa bá tiẹ̀ sì wo ṣe fún mi ó ti pẹ́ ta ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí. ó mọ ẹ̀tọ́ tó yẹ kó o ṣe tó bá ti ṣe. ṣe ẹ̀tọ́ yẹn náà ṣáà ní ká sì dúró. ẹ̀tọ́ ni. ó mọ̀ pé kéèyàn tó lè ra nǹkan lọ́jà wàá jẹ testing téèyàn bá dọ́dọ̀ ní suya bá ní testing ní àgè fún ẹ wàá mọ bó ṣe rí lẹ́nu. irọ́ mi ìṣerú tèmi bẹ́ẹ̀. Hmm. ìwọ kì í ṣe gàrí tán wọ́n jẹ àbí. Hmm. tó bá ti rẹ́dì lọ́sẹ̀ tó. búrẹ́dì ni wọ́n téèyàn bá máa rà ẹ́ kò lè já láìlọ́ nǹkan tó sanwó. bẹ́ẹ̀ni tó fowó tó tọrọ àbí o fẹ́ jàǹpá. èwo nu wọn. owó tó ní kí n fún àbò fẹ́ jàǹpá. a jẹ́ n gbowó. a irọ́ jàǹpá. jẹ́ n gbowó jẹ́ n gbowó farunpalẹ̀. jàǹpá. farunpalẹ̀ ó kàn jẹ́ pé n tó máa padà ṣẹlẹ̀ o ní láìkẹ́. kí kí ni jàre. Ah, mi ní láìkẹ́ máa ṣìtàn ìyàwó tí mo fẹ́ fẹ́ kódà téèyàn bá ṣìtàn ẹ̀yin obìnrin ẹ ni ẹ̀yin dẹ̀ wọ́n bóyá kí n kúkú wọ́ rẹ̀ kùnrin kan kájọ máa rìn kiri kí n fi yẹn ṣe gay friend. ó dà bẹ́ẹ̀ Bobrisky a máa fẹ́. Bobrisky kọ bob dangerous ni àbí wèrè ni ẹ ni. ìyàwó. <laughs> kò wo ibikíbi tí yẹn bá wà kó máa ṣòṣì ẹ kiri o kò sí ètò kẹmi o. ìyàwó Bobrisky. ọ̀rẹ́ rìn àbúrò nìkẹ́ wọn bẹ́ẹ̀ mi mọ bẹ́ẹ̀ mi mọ. àwọn African. bẹ́ẹ̀ mi gbà mọ́ èló ló pè five thousand ni àmọ́ wàá fún mi ní two thousand five kí n túnra ìdú mi tí mo pé ìdú àná yẹn ọ̀dà hmm. kó gbogbo ẹ̀wà kó gbogbo ẹ̀wà ṣó mọ̀ ṣírò kó wó wá jàre. yọ owó yẹn bẹ̀ lẹ́kẹ̀lẹ́ máa kàrí tó kù. Hmm. so tí màmá fi rapò ẹ̀wà màá ra òróró ìwọ ṣáà máa lọ sí sọ́ọ̀dẹ̀ mi gbà sẹ́yìn tó lè kú bẹ́ẹ̀ náà ni so eh, nísìnyí jẹ́ tètè máa lọ́lé torí Saheed tí mo fi lẹ̀ ni ọbẹ̀ tí mo dẹ̀ fi lẹ̀ tí ò bá tí kò jẹ tán èèyàn á ti bàjẹ́. ṣáà máa pẹ kó tó lọ báyàwó ẹ kí ni ìwé ìlẹnu gbẹnu lọjọ. wúwá wúwá mímì ìgbà gbogbo kan jẹ ìgbà ilé. ìwà àtàwọn òun máa lọ bí n ṣẹlẹ̀. o mọ nǹkan kan ò tiẹ̀ wà Romania rárá ó ga jù ẹ ohun tá a máa ṣe é sìn ọmọ ọmọ alájẹ ọmọ alájẹ àkàrà tó kí ọ ọ̀ṣọ́ làkàrà. kíni kíni. tó bá ń gbọ́ jígìrì jígìrì ṣùgbọ́n omi ṣùgbọ́n omi wò lè pè kúrò jàre. Ah! bébì mo mí ìsìn ẹ lọ. omi ìsìn ni. Ah, ó dẹ̀ dá mi dúró sí ìbàlẹ̀ látara wọn yẹn dẹ́ nkọjá wọ́n ń wò mí wọ́n ń wò mí eh, látara wọn báyìí. má bínú má bínú sórí nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé mo ń owó tó o béèrè yẹn náà ló jẹ́ kí n pẹ́ ọmọ kárí yẹn ti fẹ́ máa jájú orí ẹ̀ lọ́sìn kò gbé àpò owó ẹ̀ yẹn sílẹ̀ ṣe lóṣù yẹn mọ́kùn bíi world championship belt ẹ kò yé mi mọ́. ṣé tí wàá mú wá báyìí. ẹ mo ti kó wá. pàtàkì. <laughs> ọlọ́run ò ní jó pa mí ọlọ́run mo kó ẹ̀jẹ̀ gan o. Fatai ó ṣe mi. kí ni mo ṣe. Fatai ní ìwọ ìwọ òun fẹ́ bọ́sẹ̀. bọ́sẹ̀ bọ́sẹ̀. ta ló ń jẹ bọ́sẹ̀. ta ni bọ́sẹ̀ náà. ṣó ṣó ń fi mi ṣeré ni. ta ni bọ́sẹ̀ àwọn yìí láì n tó sọ yìí náà kí ló ń ṣẹlẹ̀. bọ́sẹ̀ ọ̀rẹ́ mi. èmi fẹ́ bọ́sẹ̀ wàhálà ẹ̀mọ ẹ̀yin òyìnbó nìyẹn ah. kálọ́mọ nàìjíríà ló máa understand nǹkan tí mo sọ yóò lẹ́yìn òyìnbó yìí. understand kini sọ́kọ́ lẹ́yìn kárí àtẹ̀mí kò sẹ́ni tó ń fẹ́ kò sẹ́ni tó ń fẹ́. gbogbo nǹkan tí mo ń fẹ́ láyé mi ni pé tí n bá ti lóyìnbó kan o tí mo lọ́mọ nàìjíríà kan amókè ìwọ bó ṣe dẹ̀ ìwà yìí lọ́kàn tèmi o mi mẹ́lò mi o ọkàn tèmi òyìnbó ni you are a british citizen kárí dẹ̀ rí ọmọ nàìjíríà ni ẹ̀yin méjèèjì join together ó ti tó mi àkàndẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí kárí mọ tó ń lọ ni mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o pé sọ̀rọ̀ yẹn inú ti bí mo dẹ̀ lè máa lọ. kó wá kó máa lọ. kémi kó fún ẹ kí n tó bínú lọ. máa bínú ya owó lójú ẹ̀ máa dẹ̀ máa lọ. wà á fọwọ́ lè yà. ṣé n ya pépà fún ẹ kí ló. ìrèdú mi gèzìgèzì. Ah, ọmọ ó mọ ó mọṣẹ́ yẹn ó mẹnu ẹ̀ bàjẹ́ ń bọ̀. ṣó tún kà ní ṣé mímú mi ní gbogbo ẹ̀. nǹka atm machine wọn ẹ tẹ iye tẹ fẹ́ àkà jáde. yẹ́rìn mm. kìkì ló fẹ́ fi lè rà tiẹ̀ kódà kò sọ̀rọ̀ g-string. ẹ na àwọn ọmọ pátá ológun ni tó máa ń fà sẹ́gbìn òde pàtẹ́kọ̀wọ́ sí kíra yẹ́lò àti pọ́pù. má ra yẹ́lò ó ti máa lẹ̀ mọ́kọ́lù ẹ̀jù ra black black máa yọ lára ẹ̀ manage this for the weekend. Ah, kémi náà fi lè ṣe àpò o get. kò ní fún mi lówó ọ̀kadà. àyọnu ah, ah, ẹ yọnu ẹ ẹyà ẹyà ẹyà pàtó mo ti lọ mo ti lọ. àmọ́ ah, lọ ah! olórí burúkú lọ́wọ́ yìí o mọ ignition mi wá start mọ́tò mi ayé mi. bí o ti ẹ̀bù náà kí lẹ sọ báwo ni gàrí. ọkọ mi. kò Ah, oh. wọ́n ti ń lọ ẹ̀wà yẹn wọ́n ní kí n padà wá gbé èrò pọ̀ ńbẹ̀ náà ni. òṣèrébì ni ah, ó pẹ́ wá lónìí. eléyìí ayayayaya ajá wa ajá wa o. Michael customer. kárí. my customer. ó ta sí mi nímú. kárí alágàrà. ó ta gẹ̀gẹ̀ sí mi lọ́rùn. kárí alágàrà. ẹ wá wò ẹ wò ó. kárí alágàrà. ẹ yá mi ẹ mi. <laughs> ẹ jẹ́ bá mi má kàrà kò tí ì délẹ̀. ọ̀dà alágbára. àkàrà ò tí ì délẹ̀. bẹ́ẹ̀ni. tí wàá lọ orin jẹ́ nǹkan fún mi ẹ̀kan kan orin wèrè fún mi. ẹ má bínú kọ́sọ́mà. ẹ má bínú kọ́sọ́mà mi. kọ́sọ́mà dáadáa ni. kọ́sọ́mà dáadáa ni. wọ́n ti kọrin fún yín. kọ́sọ́mà dáadáa ni. kò ṣe ń dá àkàrà ẹ̀jẹ̀ síkì kọ́sítọ́mà dáadáa ni kọ́sítọ́mà dáadáa ni pòkì. ẹ̀jẹ̀ tí wọ́n máa ṣàjọ orí kìíní ṣeré. ẹ̀jẹ̀ títí eléyìí bá ṣe ń kíra wa rẹ̀ kó má bàa lọ nù. very okay boy. bọ́dà kọ́ndẹ̀. bọ́dà yín wo ló ń kọ́ndẹ̀. ẹ bá mi rà kàrà kàrà gbóná dẹ̀ fresh. ó gbó ó fẹ́ ṣé ẹ̀kọ́ lánú ẹ̀kọ́ lánú sọ̀rọ̀ gbàgà ẹ̀ ń wojú òun ló dé look face èmi lẹ́kọ̀ọ́ pé ẹ̀kọ́ pé ẹni àwọn báyẹn ẹ̀kọ́ lánú bàbá kọ́ndẹ̀ ẹni gbè ṣé èmi tí mi lọ sọ́dọ̀ wọn tí mi lọ bá àwọn alálùbáríkà sójú jù mí ni abẹ́kọ̀ ojú mi fọ ni ọmọláyé yẹn má bàbá mi sọ fún ọkọ mi báyìí mọ ẹgbẹ́ ṣe rí ẹ ti jà kàrà kan fúnra yín bí a kẹ́ ẹ jà kàrà yín sójú wọn bí. àti sùrà ẹ máa ń kọjá yìí ẹ máa ń kọjá yìí. èyí kò ń ṣẹ́jú sí kọ́sítọ́mà kọ́sítọ́mà mọ̀ bí tó ń lò. àbí fi ṣe àkàrà yìí yóò fi ràn wá ni. kí ló dé tẹ̀ ìṣá. tó ẹ lè fi àjà. kí ló dé tẹ̀ ìṣá advert. kò yé mi ẹ lè fàyà gbàkàrà wa kò possible. bébì mi. yes baby. èmi fẹ́ lọ gbé ẹ̀wà. ok má pẹ̀lẹ́ ọlọ́run ọkọ mi nílẹ̀. o bébì. ìwọ náà mo ṣì ń wò ó eh, ó ní kí n sóúnjẹ lẹ́dí ẹ mo dẹ̀ ti sóúnjẹ o òdẹ̀ wá lé wá jẹun látàárọ̀. àbí mi ti ń bọ̀ ni mi wò pé tí bá tún máa wá lé kí wá jẹun yẹn tún lè jẹ long thing sórí ẹ mo kàn yọ̀dọ̀ kárí ni ọmọ bó bá lẹ̀ bẹ́ẹ̀ ni àkàrà kárí mo kàn ní kí n ra àkàrà ń tèmi ni o. ó lọ ra àkàrà ìwọ kọ́ ló ní kí n sóúnjẹ lẹ́yìn lédi ẹ̀. a máa wọ ẹ mo máa jẹ ẹ later later things ni o lè fi yẹn sọ wá alẹ́. ẹ kò mú jẹ́ ká jọ dàkàrà ọ̀rọ̀ ẹja kàrà. Ah, o ò lè máa rájà kàrà wọ́n nìkan kàrà. Ah, ayé kàrà ló ti bàjẹ́ ń bí àkàrà dídín. kí ló dé tó wá ń ṣépè fọmọ lọ́mọ. ìgbésẹ̀ ló wọ̀. àkàrà ìdùn. Ah, òbí bí o ti já sí mi máa ń sọ fún ẹ pé kò já sákàrà àkàrà yìí ò já tó ti rí ní ìsìn ó ti rí bóyá wà pa tó succulent ó jẹ́ make ten gan. èmi ò já sákà àkàrí obìnrin kó máa ṣe pè mí ó ṣe máa ní kí n já sákà àkàrí. àbẹ̀rẹ̀ màá tuntun nù mí. wọn nìkan ló lálẹ́ ayé fún kó máa jà. èyí bẹ́ẹ̀ máa ṣàkà àkàrí ní next time tó bá ti mú wa centralize yẹ wàá kún pọ̀ wàá pa wèrè bí ọ̀yọ́ tó gbé pọ̀ ní pápá wèrè lẹ́kàá rí. Mm. Ah, ah abájọ tún akárakàrí ni lójoojúmọ́. nígbà máa ń sọ fún ẹni ẹ tọ́mọ ẹni bá da ẹ̀jẹ̀ kakọ̀ọ́lé akárakàrí kọjá bẹ́ẹ̀ ó súpà hmm. Hmm. kí ló dé ń pa búrẹ́dì dàbí pẹ́ níjà ti tẹ́lẹ̀. tó bá yá ń sìn yẹn máa ní sídìí tù ti dé o èmi ti so oúnjẹ lẹ o lóòótọ́ àkàrà yìí fine ṣùgbọ́n oúnjẹ tèmi kò gbọ́dọ̀ waste o tó bá fẹ́ wàhálà. ojú òru máa jẹ ẹbọ níta sí nìyẹn. àjọ mú ti tó mẹ́rin ní ìsinyìí o mẹ́rin ló ti mú ní ìsinyìí o ọkọ mi ẹ máa kà ẹ máa kà kàrà ní búrẹ́dì ló ń bìbí inú gé yẹn bí bàtà ẹni jà ti tẹ́lẹ̀. o lè pa mí sáyé wo lè má jà kàrà kémi náà lè jà ó dùn mọ ẹyẹn nù ọ. Fatai. Saidi. dúró sọ fún mi kí ló máa ń ṣe gbọ̀ngàn náà kí ni pírọ́blẹ́mù ẹ tí o ní nínú láìpẹ́ ibo ni wọ́n jí lọ. fẹ́mi jí lọ ìwé òkàdé rí wúrà pẹ̀lú. <laughs> o ṣáà lọ jíìmù. báwo ló ṣe wà. ẹlẹ́jì èrè a fẹ́ tí o ṣe àjẹ́. ẹlẹ́jì àwọn six pack. àlọ́ náà yàn ni o. èsì wèrè. iṣó ń lọ. ẹ mo lọ bìṣẹ́. oró kò ní dá wọn lé ko o ó padà gbọ́dọ̀ mi ṣiṣẹ́ ó máa sùmẹ̀tì mi olórí burúkú ni o. lémi mo jẹ ní lọ kó sìmẹ́ntì. mo kú mo fọ́ o ó dà gbá mi fáwọn ọ̀nà ọ́fíìsì òní o. ọ̀dọ́ kárí ọ̀rẹ́ o ti ní problem gidi gan ni o rẹ mi sọ fún ẹ o. ìyá ibi téèyàn bá ti ń jẹ tó ti ń mu tó ti ń rówó wọṣọ sára ibi ẹ ọ́fíìsì mi. kò burú torí pé àwa náà ń jẹ́ mbẹ̀. òǹbù òǹbù òǹbù lágan. ọ́fíìsì ni tó bá jà ti ń bọ̀ owó yìí náà ni o mo ní ìdíwọ́ gan bá nì. níwọ. gan eh, àjọṣọwọ́ oníbàjẹ́ o. Saheed ó yẹ kó rántí orin yìí o ìṣẹ́ lóògùn ìṣẹ́ múra sí iṣẹ́ rẹ iṣẹ́ la fi gíga ìyá rẹ lè lówó lọ́wọ́ tí a bá rẹ kíní kan kìnìkan àti lè lówó lọ́wọ́ kí kárí kó lẹ́sìn lẹ́kàn tó bá lọ gbójúlé mi ò tẹ́tàn ni mo sọ fún ẹ yẹn o ò ti tẹ́ nìyẹn o. bọ̀ very important tó wà important jù hmm. àkàrà ọ̀pọ̀ ọ̀rọ̀ ni o kí ọ̀rẹ́ mọ búrẹ́dì báyìí wà lọ́rẹ́ wà lọ́rẹ́ akọ̀pọ̀ méjì méjì akọ̀pọ̀ méjì méjì kò ní bẹ́ẹ̀ dé.

látàárọ̀. ní ọmọ ti fọ gbogbo ẹ̀tàn gbogbo ibi tó wọ̀ fún yàn pátá ni mo ti clean so mo kàn mọ́ nù ní ó ti rẹ́ẹ̀dì. be fast kó dẹ̀ fún mi káàkì. káàkì. káàkì ó wà lọ́wọ́ ó wà lọ ẹ fún mi káàkì ah, ah. ẹ fún mi. kò sí káàkì lọ́wọ́ mi àbí. kò sí lọ́wọ́ mi. ìwọ kọ́ ni mo fún ní káàkì ni pé kó lọ clean ká. Ah, àbí gbà gbà ẹ ẹ. ọwọ́ bádérù. kí ni reason tó ṣe máa fún bádérù ní káàkiri. mo rò pé ní pé kó bá yín ní ti mọ. bádérù. náà mi dà. ẹkún kí lẹ mi dà. ẹ ṣe rẹ ló ni èmi ò súnmọ́ mẹ̀dáhùn èmi ò lọ sí lọ fi lórí ibú bí o ti mọ láwọn pọ̀ bí bí ẹni ń ṣe kíní ibo kọ́kọ́rọ́ ọkọ̀ yìí gan wà báyìí. Ah, ẹ wá káàkiri fún mi jàre irú àwọn adánidúró dún ní gbèsè wo lélẹ́yìí báyìí. di ọ̀tùmá lélẹ́yìí kẹ́ oh my goodness. Ah! káàkiri ni mo ní kọ́ fún mi mo ti late káàkiri ni mo ní kọ́ mú jáde fún mi. gbọ́ eh, ìwọ kí mọ́tò dà. ọkọ̀ káàkiri wọ́n fún mi kọ́kọ́kọ́ káàkiri wọn mi ò tẹ ọkọ tíbi tí mo fi kọ́kọ́kọ́ káàkiri wọn. ọ̀rọ̀ ṣe wá ń ṣe bí dèdèrè ṣe bá sọ fọ́ọ̀gà gbére gbére kan sórí ẹ̀ bùkún ọ̀rọ̀ kan. right. ẹ ẹ ibo o tiẹ̀ láì jẹ́ àbí tó fi sí rárá ni. sọ́ọ̀sì méjì o mọ̀ bí tí kọ́kọ́rọ́ mọ́tò bàbá yẹn. mi ẹ̀ wá mọ̀ bóyá mo kán mú mi ní ah, ọ̀gá. Ah, mo máa ti gbé irú àwọn ìdí ọ̀tún olùkójó We're going for funny khaki now. Are you wow? Only ma ah. Are you wow? You know what? You, you know what, darling? I have to run. All right, sweet. Ma Eh? Take care of you. Take care. Take care of you. Ẹ má bínú madam. Ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́ madam. Say Uber? Jọ̀rọ̀ ibo ni wọn náà fi kọ́kọ́rọ́ ọkọ̀ sí. Ọ̀gá ọ̀gá. ẹ dákun ẹ̀rọ bínú olúwa mi bí ó ti mọ láwọn pọ̀ ẹni tí ń jẹ̀gbín nù ọ̀gá abẹ́rẹ́ wọ́n ní ọwá kí tó kọlà lóhun tó kọlà lẹ́jẹ́ lẹ́nu òsì lọ olùsì oníkóró burúkú ẹ̀ ṣó yẹ kí wọ́n máa sọ̀rọ̀ tí ta ló yẹ kó sọ̀rọ̀ first come kíní kan. kọ́kọ́rọ́ rẹ̀ ọtọ́jú rẹ̀ ni. èmi mo tọ́jú kọ́kọ́rọ́ káàkiri wàhálà madam ti pọ̀jù iṣẹ́ ti báyé madam jẹ́. ọ̀gá lè gbọ́ káàkiri iṣẹ́ ti báyìí madam jẹ́ kọ́ tiẹ̀ dúró lé ọkọ wọn kọ́ tó du ọkọ wọn madam kò máa ṣiṣẹ́ ṣe iṣẹ́ ti báyìí wọn jẹ́ òkúùsù ni wọ́n jẹ́ sá. òkúùsù ni yàrá ìyá rẹ̀ ṣé ọ̀gá kan ní fún ọ lówó tó lọ tọ́jú kọ́kọ́rọ́ rẹ̀ kí ló kọ́ ẹ̀ mm. ṣé bóúnjẹ tí wọn ò fẹ́ mi ni ló ń dè mí láàmú tó ọmọ tó tó ọmọ tó ń dùn mí mi ò mọ̀ pé màdà tó lè gbé uber á ni uber. nù wa nù kí ló ń ṣe nílé gan-an. ẹ káàárọ̀. bóò kí ló ṣẹlẹ̀. ah mẹ́wàá ti ṣẹlẹ̀ o. kí ló dé. ah àjálù burúkú ni nǹkan tó ṣẹlẹ̀ ò dára àti rárá. ó dúró mi kì í múra báyìí ló ṣe nítorí ọ̀rẹ́ mi ni o mẹ́wàá ṣe mí ni o ah bàbá yìí ni o bàbá yìí ni o. tó ìwé ní máa ń múra báyìí máa ń lọ jí. ah irọ́ ni o mi ò lè lọ jí mo police station mo wọ lọ o. kí ló ṣẹlẹ̀ ta ló wà police station padà ìyá police station báyìí o. kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ wọn ta ni. ṣó fẹ́ gbọ́ mẹ́wàá ti ṣe ọ̀rẹ́ mi o ìṣòro burúkú ló ṣe o tó bá rí bá wà á tàánú ẹ o wà á tàánú ẹ gidi ni o wà á tàánú ẹ bóyá ojú ẹ̀ ṣe níyì wọ́n rò wọ́n bá mẹ́wàá dàgbà ni ojú ẹ̀ jẹ́ o mo rí ìwọ̀n ṣì ní kí ló mi mẹ́wàá ti ṣe mẹ́wàá lé ni gbogbo ìgbésẹ̀ wojú aago mi báyìí station step mi ò gbọ́ rí àṣẹ ní sẹ́ẹ̀lì ló ti pè mí inú sẹ́ẹ̀lì ti pè mí ní o tó gbé mi dé nínú yẹn o ọ̀rọ̀ lórí burúkú yẹn béèrè owó ni o mi ò rí ibi tó bàtí ń béèrè owó o mo lè bá wọn fà á mo bá wọn wọ mo bá wọn pò ó láwọn afẹ́fẹ́ mi náà mọ̀ ní má lọ owó ni o. òkè bí èlò bí èlò yẹn. ó tọ́ mọ̀ ìlọ́wọ́ ten thousand ni o kò lè sówó kankan lọ́wọ́ mi gbogbo owó tó wà nílẹ̀ mo ti fi rè lò tá a máa fi dáná àkàrà rọlẹ̀ òkè ẹ jẹ́ kí n lo wọnú ilé náà kí n bè nǹkan tó bá wà bọ̀ ṣé wọn ẹ̀ lè ná ni. iye tó bá rí yọ kó wá o ten thousand ọlọ́rọ̀ o ah, tó bá rí ìkòwé wa náà kó kó wá o. ọ̀rẹ́ yàgbà yọ ikú ò ní ṣe é olórí burúkú olórí burúkú musamba mo pẹ́ ẹ títí kò pè fóònù kó lè fowó sọ̀wọ́. Oh my òtítẹ́. gbogbo nǹkan tó wà ní ilé rẹ̀. nígbà wo ni lẹ́yìn kí ló kọ́ bá pàdé ìfẹ́jọ́ yìí. nǹkan tó wà lẹ́yìn. eléyìí. Ah. èjì ìdẹ́jẹ́ ká jíjọ lọ. àdéhùn òkú ọ̀rẹ́ máa lọ bàbá ọlọ́pàá obìnrin láwọn àǹtí ẹ̀ mọ́lẹ́ o obìnrin ni wọ́n ń wá o ṣèlú tó rí múlẹ̀ fún wa náà rè eh. ẹ̀kọ́ ti ṣe wá no problem tẹ́tẹ́ mi máa lọ. ẹ jẹ ẹ bá mi gbọ́kọ mi wá. àbí ọmọ wọlé lọ́bọ̀ ọmọ àtàlẹ́ mi wá. ìjọba mi fi lẹ̀ pé láti mú sẹ́yìn kí ni wọ́n ń pè láti yìí sẹ́yìn. Hm? ọlọ́run kan níyẹn understand mi ni sórí tá a bá fi irun dúdú tá a bá fi ṣiṣẹ́ sìn tó wàá fi dọjọ́ alẹ́ wàhálà àní ní problem táwa náà ti nílé tiwa tàbí ọmọ tiwa sẹ́bi gbọ̀ngàn ti ń lọ bá ṣe lérò tó ti ń yọ̀dà kàrà lọ́wọ́ wa láti London láti America. tàti láwọn káàbù àti tó máa bá wa lọ dìlívà kàrà ta ní márùwá ta lọ́kadà inú gbọ̀ngàn máa dùn. kárí sórí ọ̀rọ̀ tó sọ yìí níbi tó sọdí tó fi parọ́ ó yẹ ká bíráǹdì ara wa lóòótọ́ wẹ̀ especially wóru bọ̀bọ̀ tó wá ní àná yẹn tó ọ̀rẹ́ ẹ̀ mú wa tán ló ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó yẹn. mo dẹ̀ ti fẹ́ bu lánàá ó dẹ̀ dé òun fẹ́rẹ́ kàrà ó dẹ̀ ṣe òun mọ̀ ó ah. eh? ah, ṣe a ta tó forty thousand. ẹ eh? forty thousand àkàrà ìlú rà. fẹ́ ra jàkàrà two hundred naira lọ ni. a ah, jèrè. bó ṣe jẹ́ báyìí ló ń fọwọ́ ra rí lónìí. jẹ́ ń tọ́jú ẹ̀ o ò lè mọyì owó yìí kò dẹ̀ ní da kọ́lọ́pàá arrest ẹ̀ tán bá rí pẹ̀lú ẹ̀ wọ́n á ní kí ló ń fi dọ́là ṣe níwọ̀ tó ń takara. ẹ kó wa lọ bẹ bó ṣe wá wà yẹn tá a bá wo London sí bíbá ẹ kò ní ju six hours lọ ó yẹ ká máa páàkì àkàrà fáwọn ará London a máa gbé lọ airport wọn bá wa máa deliver ẹ fún wọn lọ́hùn. èèyàn kan introduce èèyàn kan sí mi ó sọ pé ènìyàn fẹ́ máa order àkàrà wa láti Ghana. ọ̀rọ̀ kan tó wá wà important mo fẹ́ bá ẹ sọ ó dẹ̀ important lọ lórí àwọn ọ̀rẹ́ ẹ̀ yẹn ni. Ah, kí ló ṣe kí ló dà yín pọ̀. àwọn ọmọ yẹn ń ṣọmọ gidi o tó bá rí bọ́yìí máa ń ṣe sáwọn kọ́sítọ́mà wa kódà ìkànnù wọn lánàá lórí kọ́sítọ́mà wa tó ń wa dánfó yẹn bí mo ṣe rí wọn nìyẹn nínú dánfó nìyẹn ń gun mọ́ bẹ́ẹ̀ kó bá kó bá ní dánfó bẹ̀rẹ̀ sí lóòkè fatai ah. fatai mo pò láìkì wọn ń parọ́ okú kọ̀rọ̀ yìí ni. ṣé o mọ̀ nǹkan tó ń jalè wọn lè jí wa lówó mo trust wọn die. èyí tó funfun tójú ẹ máa ń sa kiri yẹn wà jalè. torí pé òun láìkì wọn ló ṣe ń kó kọ̀rọ̀ tó bá jáde lọ deliver kàrà fáwọn èèyàn sí àwọn ló máa ń dúró tì mí. mo rí tó ń tọ́jú owó bọ̀ mi ìfẹ́ sọ fún ẹ kó má dìjà láàrin yín. wọn lè jí wa lówó mo trust wọn die. ní ìsìn tó ti sọ pé o ò believe yẹn ọtẹ́ mi máa ṣe ni pé màá yí táyà wá síbi ìsọ wa ọjọ́ tá a bá ti mu tó ti yọ owó báyìí màá kàn grab ẹ̀ ibẹ̀ la máa súnmọ́ o. irọ́ ni wọn lè jówó mi. a máa sún ni o ga ọ̀rẹ́ mi hmm. inú mi máa dùn fún ẹ̀wọ̀n àdúrà ẹ̀ ń gbà o lórí àkàrà inú náà mo envy ẹ̀ gan ni o. Ah, ìyẹn nìkan kọ́ ọlọ́run ti pàlùbáríkà sọ̀rọ̀ ẹ̀ bó ṣe wà yìí àkàrà ló ń tà tó mèkì owó èmi tí èrò pé bóyá àwọn tó ń wọ súùtù tó ń ṣiṣẹ́ alákọ̀wé nìkan ló máa ń mèkì owó lórí nǹkan tó bá ń ṣe ìyẹn lẹ́jà rẹ̀ tó bá di alẹ́ báyìí bàtẹ́ àwa kó máa kawó kawó kawó ah, ọlọ́run ti pàlùbáríkà sọ̀rọ̀ ẹ̀ <laughs> ọ̀rẹ́ mi. ṣé mo ah. gbéṣẹ́ tí ìyá mi ṣe ni ìyá mi ta ìyá ìyá mi ta. Bàdá pàtà. Ó nífẹ̀ẹ́ mi gan bó ṣe wà. Ó pé ń tọ́jú ẹ gan. Ah, ah, ah. Ẹ wo kí la fẹ́ bọ́ lọ́hùn pa. Ntọ́lọ́hún bá ti fi síyàn gbá kéèyàn máa yán ni. Ẹ pẹ̀lẹ́ ẹ wo ẹ jẹ́ kí n advice yín níbi tá a bá dé yìí ẹ ti rojọ́ rojọ́ látàárọ̀ ó ti tó táìmù tá a wà àwọn kọ́sítọ́mà ò ní pẹ́ dé a ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ lè ṣe movement àwọn wá àsìsì ni ah, táwọn èèyàn bá ti mí kan dáǹsì ìwọ ló máa. òkè mo gbà ìyàwó mi ti sọpọ́ọ̀tì yín mo dẹ̀ ti fi yín lẹ̀ ṣùgbọ́n lórí n tá à ń ṣe èmi àti ẹ ti sọ̀rọ̀ nítubí ìnùbí láàrin ara wa a ní láti brand iṣẹ́ wa ṣe rí àkàrà tẹ́ ń wo yẹn ó lè gbéyàn débi gíga bẹ́ẹ̀ wá ṣe tòró jọ yìí ò dáa ẹ ti bà branding jẹ́. èmi ò mọ àwọn tó ń wọ̀rọ̀ òbọ̀ tẹ́ wé mi mo ẹ̀ṣẹ̀ ra caribbean skirt mi ni ẹ̀ṣẹ̀ wa máa wá bú mi irú kí nìyẹn. kọlọ tù ẹ̀yin sì wà òkè díẹ̀ caribbean yẹn lẹ máa gbé skẹ́ẹ̀tì yẹn lọ níbí yìí ẹ máa túra mú ẹ wo slippers lẹ́sẹ̀ wọn. ewu tiẹ̀ ní àdàdàdà gan ṣé ká wọ súùtù wá dín àkàrà ni. ó lè kókú tàbá wa bá wọn sọ̀rọ̀. má sọ̀rọ̀ sí wọn báyọ̀ ọ̀rẹ́ mi ni wọn ah, mi láìkẹ́ jàre. ẹ ti jẹ lọ ẹ lò fún wa lẹ́nu. ẹ ló bọ́dà kan dẹ̀ ẹ ká sàn. ok ẹ fẹ́ ra kàrà ilé lò ok ok ok ok má bá yín tọ́jú ẹ ok ẹ ṣé gan-an my customer ah. ẹ ṣe ọ̀dà kan jẹ́ mi ó tún pè é ó tún ọ̀dà àkàrà. Ah. ó ti ọ̀dà àkàrà. àkàrà sẹ́rí tí ọkọ àti ìyàwó bá ti ẹ̀dí wa tó ti nífẹ̀ẹ́ ara wọn ọjà wọn bá ta wàrà wa ẹ̀wọ̀n kò sí wa ṣe ẹlẹ́dì ni. ẹ̀wọ̀n kan ló tẹ̀lé ọlọ́run ṣe gbẹ̀dí fẹ́ bá wa ṣiṣẹ́ ó yá ó yá ẹ̀dì dẹ̀dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ṣe àmọ́sádò. ẹ̀wọ̀n mi pọ̀ èmi máa ọ̀rẹ́ mi tó bá lọ tó bá lọ ikú apá ah! ẹ ilé ma bá wa ṣiṣẹ́ ni ṣé wàá ó yẹ bọ́ọ̀bù ẹ̀rí lọ́yọ̀ lọ́yọ̀ ẹjọ́ ẹ wá mi kéèdù ẹ kéèdù ìwọ lọ lọ wá lọ lọ ẹwà. bátìrù. Ah. èmi ló dé ṣe bẹ́ẹ̀ ṣẹ̀ wọlé ń sìn ni èmi ibo tún lọ. bí wọ́n ṣe ń bi ni nìyẹn mo really wish láti ṣe oúnjẹ tó nice fọkàn mi lẹ́nu unfortunately bó ṣe pè mí láti ọ́fíìsì nìyẹn pé mo ní láti tún attend sí àwọn kankan and i really have to go um, ah the last time tí mo dẹ̀ ní kí wọ́n bá mi sí oúnjẹ níṣẹ́ ló mess everything up ló fi yọjà oúnjẹ fún mi that your man does not mean pé kò yẹ kó mọ oúnjẹ sè náà. ẹ̀wọ̀n ò fi kọ́ mi iṣẹ́ asọ́gbà ni wọ́n fi kọ́ mi tí mo sì mọ̀ náà nù. Um, ok a ṣì ní option kan sí i níbo ni mo ti lè rí àmàlà lára ọ̀dùn ọ̀ọ̀ àwọn àlàlẹ́ wa sọ báwọn ìyàrí sí ń bẹ́ ń bì ṣé ẹ mọ white house ń sábó tí wọ́n ti mọ́ ń ta agbẹ̀gìrì mọ́ àmàlà wọn àti ah, ah, ní àmàlà kan náà mommy's dish ni wọ́n ń pè tẹ́ ẹ bá wá fẹ́ mommy's dish ẹ wà ní ah èmi la àmàlà ya àmàlà ya sá. will you stop that. àmàlà ya sá fún ni mo jẹ jẹ jẹ jẹ ẹ gbọ́yún rí ah, ìkan tí wà ń bá rí ga màmá ń gánà ni gbogbo rẹ mo mọ. wo èyí tó bá wà láround ni mo fẹ́. Eh, ìyárísí àti ìyásáfù ni tòsí ń bí ni wọ́n wà àmọ́ tìyásáfù dùn ju tìyárísí lọ. ó dẹ̀ wà okay and you have to make it very very fast. wà á lọ síbẹ̀ kó bá mi get àmàlà ọ̀sẹ̀ mọ́ ẹ́ kó bá mi gba ìdá ewédú àbẹ́fọ̀ ó yẹ kí lè tó àrí. ẹ fi ibi méjì àbẹ́yọ kan sí. ok gbà sí. all right o ṣe bọ̀ ni eh, kó bá mi ṣe fast fast fast. ẹ pẹ̀lẹ́ thank you. 아 아, 아, 아, 끊으시고 보시나. stop what Sure, rẹ̀ ah, mo ti lọ for the past six, six weeks so today mo sọ stop it ara ah, wọn ṣòkò tán náà. Ah, you understand that I am tired. tired báwo it's not going to take forever now. Oh, babe. Eh? I can't do anything. No, you can't. It's not going to be a quick one. no, I can't. Calm down. It's going to be a quick one. You don't see why. No, no, ah, no, I'm feeling silly. I'm tired. Tomorrow mi ò lọ síbi kankan lọ́la mi ò lọ anywhere please now. oh you understand relationship. no now ah báwo ló ṣe buy. báyìí ah mi sílẹ̀. it's gonna be a big one. Ah. I can't do anything. Maybe you can. Why are you talking like I cannot. Maybe you can. Mi ò lọ síbi kankan lọ́la ilé ni mo ẹ máa wọrí mi ò kan a lè tún ṣe tààrọ̀ lánàá. you do it in the morning. mi nílé sùn ni àwọn ṣe báyìí náà mo bá ti sùn máa ní. èmi ò lè ṣe nǹkan ah mi sílẹ̀. mi sílẹ̀ ah. Oba. Yeah. Can I see it, please? Um, káàkiri ni mo wà ní tí wàhálà tẹ̀kọ́ mi ò mọ ibi tí mo jù sí mi ò bóyá bá mi. Bọ́lódà. Um, mo ní meeting láàárọ̀ yìí, but they were very very important. Listen, yóò kí n ṣe The fact that I'm so understanding of ṣe pé mo ti You got home last night, you were so tired. I wanted us to have a nice time. Honore, but I feel it. Being that I'm not a selfish husband. And you made a promise for ara I love fẹ́ lára ẹ sọ gbé tó bá ti jí ara ẹ we're gonna have nice moment together so how come the ni wàá tún sọ fún ọ̀nà sí meeting kan. àwọn òyìnbó wa ni wọ́n ní láti travel padà sílùú wọn lémi so I need to hold meeting with wọn. stop stop stop kejì stop stop don't get me mad stop meeting what what's my business with àwọn òyìnbó ń padà what i mean is that my home tó bá order pizza àti shawarma fún mi tí mo jẹ ṣe fẹ́ order robot àti teddy bear mi máa bá lòpọ̀ náà fún mi ni what's this now be a woman take charge of your okay. home. okay oh, hold on hold on three hours i promise to be back in three hours you have to trust me on this. really yes. and if actually you're not kidding about it you meant going for a meeting but today landing you so tired so drop car keys or redressing mirror so one bet over fellow if truly are not playing pranks. You meant actually Yoko. Thank you. Thanks, darling. I'll see you soon. Okay? Take care. Bye. What's going on? Ah, what kind of a woman is this? Ṣé máa ṣe máa máa bá What's going on? Àǹtí mi. Ah, how ni o? Káàárọ̀ ṣe wà pa. Pẹ̀lẹ́. Àǹtí mi, ìbùkún ṣe èso ni. Wọ́n wà sí ti lọ bí iṣẹ́ as usual. Bọ̀ mo pè wọ́n lálẹ́ àná, wọ́n dẹ̀ láwọn ò ní jáde ọtún ilé ni. Bó ṣe sọ fún ẹ ló sọ fún mi náà fún òun ò ní jáde àfi bó ṣe jí tó nípa wọn ní meeting tó kò ní kọjá three hours ó yà mí lẹ́nu kọ́ ìpàdé ara yín just now now now lọ sí bọ́tà kò tí pẹ́ǹsì tó bọ́tà definitely we have to drive fast nìyẹn kó tó dìbò wọ̀ ti lọ bí iṣẹ́ iṣẹ́. mo kí lẹ́tà tí ni màá ṣe báyìí náà mo pè wọ́n mo bá wọn sọ lálẹ́ àná. ìyá tó bá dé kájọ bí because kò yé mi náà mọ́ fi ṣáà wá òkè. kì í ṣe kó fẹ́ jẹ anything. ó pé bóyá in case you want to eat bóyá. Yeah so you can cook for our food too. ọ̀hún kú ṣé bí ń pa yín nìyí. Ah. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́. ọlọ́rọ̀ àbètí dìdì. onílé tí ò bá fura kí ló máa sọ ó lè ló máa kó ṣó dìgbà tó lè bá kó yín gbogbo ẹrù yín lọ tán ṣó dìgbà tó bá palẹ̀ mọ́ gbogbo ẹrù yín tabọ́tabọ́ tó kó yín lọ tán. kí ló ṣe lè. ṣó dìgbà tó gún bá wọ̀lú kó kó kó kó kó yín lọ tilétilé ẹ kàn sún ẹ kàn ṣàdẹ̀rẹ̀ alẹ́ ṣáá ọkọ yín kan ń lọ bí iṣẹ́ ẹ̀. lọ bí iṣẹ́ láwọn lọ bí mo ló tún fẹ́ lọ ibi iṣẹ́ ló lọ. àti sí ẹ̀dẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́ ó lè dẹ̀ ti fẹ́ palẹ̀ mọ́ gbogbo ẹrù tọmọ yín lára ẹnu ìkó sí tó kàn mí owó tèmi ṣáà ni ni mo ti wá yá yín ẹ má sùn tẹ́tẹ́rẹ́ ó dàbọ̀. irọ́ ẹ lè lọ ẹ wá kí ló ṣọkọ mi. àti tẹ má dà mí lápá kí ló ṣẹlẹ̀ ibo oore mo fẹ́ ṣe yín kí ló ṣọkọ. ẹ wo mi ò fẹ́ wàhálà o kọ́ mà ní Ọ̀túndé ládùúgbò mi fẹ́ kọ́ tẹ gbórúkọ mi rárá mi fẹ́ wàhálà o. kí ló ṣẹlẹ̀ ló lè jù ẹsẹ̀ fún mi kí ló ṣẹlẹ̀ ọkọ yín kan ní ó fẹ́ kọ́ ọ̀nà látara. ṣé kì í ṣe pé torí pé ẹ̀yin àti ẹ̀jọ́ ń ṣorogún òwò báyìí ṣé yẹn lè ṣe wá pè mí tẹ pariwo bẹ́ẹ̀ táyà mi tiẹ̀ ti já ṣé kò ṣe ọ̀rọ̀ olórogún òwò dé. orogún òwò lèmi ṣe wá pè yàn sí wàhálà ṣá tẹ bá fi ojú balẹ̀ báyìí ẹ̀rí mu yín tẹ bá dọ̀jú yín àárín ẹ̀yẹn dánwò bí mo ti dánwò tẹ́bà ká ọkàn yẹn pè mí lórí ọmọ rẹ̀ ẹjọ́ yín kan wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ayé yín fún yẹn tí ń sọ fún mi pé èmi ń ṣe orogún òwò pẹ̀lú yàn kan kí ló kọ́ mi pẹ̀lú kárì. ẹ wá owó tèmi ni mo ya yẹn ẹ má sùn tẹ̀tẹ̀rẹ̀ o o lè ti fẹ́ kó yín lẹ́rù lọ wọ́n ló nílé tí ò bá fura o lè ní oko o lè ti ń kó yín o ti fẹ́ kó yín lọ báyìí ó dàbọ̀. kọ̀ǹdẹ̀ kọ̀ǹdẹ̀ ọkọ tèmi kò jẹjẹ bẹ́ẹ̀ ńgbà torí kọ̀ǹdé ò fẹ́ burú ńgbà torí kọ̀ǹdé ò fẹ́ burú ah ẹ gbà mí àbí àbóòtọ́ ló ń sọ ni kò tiẹ̀ lè jó òótọ́ kọ̀ǹdé adébíwá bá mi adébíwá bá mi hé kọ̀ǹdé. ẹ kú lé o ẹ kú lé kí ló ń happen náà rẹ́rìn sí mi o baby pepper den gang o baby wavy skido hmm? kí ló ń ṣe ẹ náà rẹ́rìn sí mi àìwó ni gbogbo eré mo ní ẹ kú lé. tí n bá kú lé ńkọ́ ṣé ọ̀rọ̀ lèèyàn fi ń dáhùn ni tí n bá kú lé kọ́. gbàgbé gbogbo ọ́fíìsì ẹ má máa bẹ́ mi fa wèrè yẹn o èwo ni gbogbo rasmọ́ bọ́gẹ́ yìí náà. ta ló ń ṣe rasmọ́ bọ́gẹ́ rasmọ́ bọ́gẹ́ àbí. o ti bá bẹ̀rẹ̀ rasmọ́ bọ́gẹ́ inú ilé yìí ìwọ ìwọ kí ló ṣẹlẹ̀. orí irú mi báyìí bí mo ṣe rí i ó wá ní ọmọ tọrọ gbọ́n ẹlẹ́sẹ̀ toothpick tó ń tàkà kan òun ló fẹ́ máa fẹ́. àkàrí nọmba tẹ ọmọ mi tó yé kébù kárí òun ṣe ìyàwó mi kò ṣọmọ onífìgbà mi náà bí kárí ṣe wà yẹn ó wà lórí ta ó dín kàrà kọ́sọ́mà mi tó ṣú ọ̀dẹ̀ ní ọmọ tó mẹ́nu ẹ̀ ó yẹ ẹ má kàn máa parọ́ fún ẹ wọ́n kàn parọ́ fún ẹ ni wọ́n ń pòkọ̀ bànújẹ́ fún ẹ wọ́n ò dẹ̀ já mi já ìjà ẹ̀ ò já mi ní kò já sí di já. wọ́n máa ní kí Ògúnládé kó bá mi lẹ̀kẹ̀lẹ̀kẹ̀ ìwà àti kàwí kàwí wẹ́wẹ́wọ́ kàwí wẹ́rẹ́wọ́ wàá ní nǹkan tí màá ṣe fún ẹ. tí wọ́n máa sọ̀rọ̀ ní ìsìn bóyá wàá sọ̀rọ̀ sọ ni gbèsè a lè máa fẹ̀fẹ̀ gbéra fún ara wa ká máa sọ̀rọ̀ fún wa èwo ló fa tó fi fọwọ́ gún mi ojú tí ní bá bí mi ní ìsìn tó ẹ̀rọ kàn tí mi gbá ojú ẹ̀ tí mo wá ẹ wá tí mo wá ẹ lọ́tún lóṣù tó fẹ́ yín yá àbí àkàrà kan rè wọ́n á ní domestic violent ṣé wọ́n violent mi ni èmi gan mi máa pa àwọn ọkùnrin lé lórí máa violent ẹ pẹ́. èmi fẹ́ yín yá àbí àkàrà kan rè èmi fẹ́ yín yá àbí àkàrà kan rè èmi làkàrà kan rè wàá rí nǹkan tí màá ojú ẹ ló máa ṣe ń bíbá. gbàgbé o bó ṣe wà rí gbàgbé má máa sọ òṣì kankan tí o bá ṣe ọ̀rọ̀ lọ́ọ̀fù wa máa sọ ọ̀rọ̀ bíkọ́ tí bá gba ojú ẹ tó wà ẹ tí mo wà ẹ bí àkàràkàrì gbogbo ojú ẹ ó máa fẹ́ bí bùsíkàtì báyìí ó ṣe eré yín ọmọ mi ọmọ ìdúgbò ọ̀rọ̀ ni mi o ìdúgbò ọ̀rọ̀ ni mi pé. ọmọ òǹdó òǹdó mi rè é. òǹdó mi rè é. máa ṣòwò ẹ. gbàgbé òǹdó ìlú èjì lọ sí èkó. gbàgbé gbàgbé pé kò lọ wà gbàgbé pé kò lọ wà jẹ́ kí ló mọ̀ ẹ́ máa ṣòwò ẹ fún ẹ. olóṣì olóṣì tó bá yá wọn máa máa sọ orí burúkú káàkiri tó yẹ kó máa gbómi rẹ nínú ilé mi ná o mi ná mi ná ṣùgbọ́n ọjọ́ tó bá sọ orí burúkú má ká àwọn ọkùnrin wọn àmọ́ hàn náà ẹ̀pamọ́ yẹn ni. bí bíbá náà ni mo máa sùn wá kì í jẹ mí dáadáa tó máa dùn lẹ́nu. Ah, ìyá sáré ṣe é. Ah, ah, ní sùúrù jẹ ń bọ́ jọ. èmi lè ṣe bẹ́ẹ̀ o. <laughs> ní sùúrù jẹ ń bọ́ jọ wá ṣe àbọ̀ ṣọ kí <laughs> ni tá a rẹ̀ ń báyìí. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ò ń lo èmi ò láìkí ẹ̀ àwọ̀ ká gbé nǹkan nǹkan gbogbo ẹ̀ máa tó ti mọ́ra ìwọ́n tí wàá ṣílẹ̀ kù. ìyá pẹ̀lẹ́ báwo la rẹ. Ah, báwo sìn pẹ̀lẹ́. àìrọ irọ́ dìde dìde àwọn oníbọ̀ wa ló gbé ẹrù yìí wá hmm. wọ́n ní kí n gbé síbí mi irú ẹrù tó dì síbẹ̀. Ah, sórí ẹ̀dọ́ dùn mí nǹkan ti bàjẹ́ mọ́ mi lára ọjà ti bọ́ sí mi. Eh, mo tiẹ̀ fẹ́ lọ sọ́dọ̀ ilé ìdúró mo fẹ́ lọ fún wọn lówó so mo á ní kí n bẹ̀rẹ̀ ra oògùn tó lówó fẹ́ yẹn kí n bẹ̀rẹ̀ ra pàṣípàṣí bọ̀. jọ sórí oògùn máa ń ta ẹ̀kọ́ náà lèèyàn máa ń lo gbogbo ẹ̀ hmm. ṣiṣẹ́ ẹ̀dọ̀ mi ti ká. ta ló bàtà. bàtà ìwọ. bàtà yìí ta bàtà máa ní lóòótọ́ ó lè jẹ́ bàtà ìyàwó ọ̀rẹ́ mi òun nọ́ọ̀sì ni ó wá gbé kó wá fún mi lábẹ́rẹ́ wọ́n sọ pé mi ò lè gba abẹ́rẹ́ torí bó ṣe má bẹ́rẹ̀ yẹn lórí iṣan ló ti fẹ́ gùn mi hmm. wọ́n á ní kó máa lọ mo lè bọ́ tàbí bóyá tó rẹ̀ jù. àbí ṣé kí n dúró ni bí a kì í dúró tì í. bàbá lọ bá mi rò yẹn bá pè oògùn yẹn gangan ló ní ìdí sí. màá pè ẹ ṣá. Ah, lọ sùn ṣùgbọ́n má sì mí má wọrí má. torí ìwọ ló fà ẹkún yẹn kó ti jẹ ìtìlẹ̀kùn bọ bó ṣe dé kó gbogbo ẹbọ mi ni sí ní tá a bẹ̀rẹ̀ agbọ́dọ̀ bẹ̀rẹ̀. àǹtí sùrà ẹ jọ ẹ sọ òótọ́ fún mi ṣé nǹkan tẹ́ ẹ̀ ń sọ ìdá yín lójú òótọ́ sí ni. wá fata ọ̀rọ̀ mélòó mo fẹ́ máa sọ tó mo fẹ́ máa parọ́ fún ẹ. a ní ìka tí kọ̀ǹdẹ́ ká ọmọ yẹn ò dáa ìkakúka ló kà. Eh! Ah! kàrí àti kọ̀ǹdẹ́ wọ́n ti jọ ń ṣe wọléwọ̀de. Mm wo torí mo mọ̀ pé o nífẹ̀ẹ́ kárí ló jẹ́ kí wọ́n sọ ìfẹ́ ìpọ̀ ọmọ bó ṣe máa ń fẹ́ ẹnu fẹ́ ná fùfùfù tó bá dáka yẹn wọ́n ní mo rò mọ́lá àti mo fi ní kí n pè é o. ẹ wo ẹ wo bínú ẹjọ ṣé kọ̀ǹdẹ́ da jù mí lọ ni. Ah, ká má parọ́ mọ̀ pé wọ́n dàbí pálí ẹ̀jẹ̀ wo lára kọ̀ǹdẹ́ wè ah. ó wè dáadáa. ó jẹ ẹlẹ́dẹ̀ òrùka ó ti jẹ ẹlẹ́dẹ̀ ju. fìyẹ́lẹ̀ nǹkan tọ́mọ yẹn ń kó jẹ nìyẹn. ẹ wo ẹ ṣe ọlọ́run ràn wá lọ́wọ́. Ah. wá wá wá wá wá. mo ló dà mo ti ẹ̀ kọ́kọ́ fẹ́ wábì kan lọ́nà kí n tiẹ̀ lọ rò ná. tó fẹ́ lọ jà ni. ìjà kẹ̀ èmi. mi ṣe wà láwùjọ ah. ọmọ kíkàrí kéèsì máa kó wá sọ̀rọ̀ sí mi o. Ah, ẹ ṣe ọlọ́run á wà pẹ̀lú yín tí yín ò ní bàjẹ́. pẹ̀lẹ́ yóò ní jẹ́gbé. ẹ̀mí sórí burúkú. pẹ̀lẹ́. ayé yín ò ní bàjẹ́. ìyá ò ní jẹ́gbé pẹ̀lẹ́. Ah, wọ́n bá lọ jà o. kọ́ńdé àbí àti kàrí ẹ ṣe bó ló fẹ́ gbà báyìí. ibi ló yẹ kí n gbà. ẹ ṣe ẹ ṣe o ẹ ṣe ẹ gbélé gbọ́. olóṣì <laughs> àwọn wèrè gbogbo àwọn olóṣì gbogbo ó jọjọjọjọ wọn lọ palẹ̀ wọn àti máa dín kàrà mi jàre. Ah. <laughs> kí ló ń mọ́tò ìgbà. wọ́n ṣì ń kankan tó ń sí nǹkan tó ń mọ̀ ń gbóhùn wọn bíi bíi àkàrà. irú àkàrà wo. àkàrà yẹn ó dàbí àwọn àkàrà tí ìgbà yẹn táwa ní kékeré onímọ̀ àwọn tó máa ń jẹ́ àkàrà ládùúgbò wa àwọn irun àkàrà yẹn the same aroma tí mo ń perceive yóò jọ irú ẹ̀ náà and it's quite kó dẹ̀ dùn gan-an bá dẹ̀ yọ kí ló wà lẹ́nu kí ló ní ẹ àkàrà. ìwọ ló ń jàkàrà ní òde ìlú tẹ́lẹ̀ bologbe bologbe sí. mẹ́ta mo wọ fáńdù ẹ̀ mọ́ bí. àkàrà di pẹ́tẹ́. aha mo sọ náà àkàrà ilé ìkórè tí mo sọ náà. ààyè lè jẹ́ awé eléyìí o torí kọ́lẹ́ra ẹ̀mọ̀ pẹ́pẹ́ títí náà ti ń dín. mo ní mo jẹ nǹkan kékeré kọ́lẹ́ra ò pa kọ́lẹ́ra ò pa ó ní ah. náà mo wò pé bóyá òní mo wò pé fóònù ni nítorí tó ṣe àkàrà yìí mm. specialist ni o oní mm. seven fifty ó dùn jìjì bàrẹ̀ gan-an oní seventy five naira mo rà mo fẹ́ fi owó nù ni mo fẹ́ fi owó nù ni. tí mo ti bá fún mi yẹn. màá. sọ̀rọ̀ tó bá lè ṣe àkàrà tó nù báyìí tó bá ṣe oúnjẹ i'm sure pé yàn máa jẹ ká mọ̀ ẹ̀ ṣó possible kó bá mi bá sọ̀rọ̀ kẹ́ fún wa bá dáná nínú. ó possible àwa olùṣe mi ti ọ̀pọ̀ orin kankan ṣe fọ̀rọ̀ náà àwa. yẹ tó kù ọ yóò fún yóò fún mọ. ẹ tún gẹ́ẹ̀tì nǹkan sí. orí búkú òdò ń jẹ́ náà. kò sí ní tó kàn mí ṣé mi lè ṣe ni ma fún ọ lẹ́nu sí o ma bẹ́ẹ̀ wọ àwọn olè lẹ́nu ni ìyàtọ̀ jẹ o ti o tó mi wàá pa mí ni o fẹ́ kí n fadé le mi máa nà ẹ pa o bá fi panama le ọmọ àdúgbò wọn ni mímí ìṣó ọmọ máa tẹ̀lé ṣe kílẹ̀ kan mi pẹ̀lú ọdún ọ̀rọ̀ níyàwó èrè gan ọ̀rọ̀ àmì ni wọ́n máa pa ẹ̀dá o ti ń lò mí látàrọ̀ ti yàwó mi lọ́rùn sílẹ̀ ti yàwó mi lọ́rùn sílẹ̀ ti yàwó mi lọ́rùn sílẹ̀ kí ló dé kí ló dé ṣé ìyàwó tiẹ̀ ni wà wà á máa lè yàwó mi lára ah, èmi ló ń dúró tì. Eh, eh mo ti ṣe ẹ lọ́wọ́ máa pa ẹ́ mi máa kàn dẹ́mẹ̀. ṣé tó pé mi níbọn mi máa kàn dẹ́mẹ̀. máa yìnbọn pa ẹ́ ni. láti mú ẹ one point. one point. Ah, ah. ṣé torí pé o tóbi òfin àjẹmí ẹ wá. one point two point. o tún fi àjẹmí lórí ìyàwó mi o fi àjẹmí o fi àjẹmí. o tún fi àjẹmí ẹ wá ìyàwó ẹ o. Ah ibo ló fẹ́ kú sí. final round. sọ ibi tó fẹ́ kú sí fún mi. Anthony Joshua ready power of Joshua. ẹ máa wò wá o. ah ọlọ́run ṣé kò ń ṣe ènìyàn máa máa finish ẹ báyìí. Fatai ló lè jà o ìjà ló lè. looking point. <laughs> mo bá tiẹ̀ jẹ́ looking point looking yẹn náà jẹ́ fadélé fún ẹ. ó fi ẹ̀jẹ̀ mi ó fi ẹ̀jẹ̀ mi ó gbà ìyàwó mi ó tún náà mi. gbọ́ tí bá padà wá máa sún ẹ mọ́lẹ̀ ni hmm. wọ́n lọ parọ́ pé o fẹ́ ra àkàrà àkàrà kọ́ ló wá rà ìyàwó mi ló fẹ́ gbà tí ẹ máa bàjẹ́ ni. yẹ yẹ yẹ warapa o warapa. ẹ bàbá àti ẹ̀jẹ̀ olórí burúkú olóṣì mi sọ fún ẹ pé mọ́mọ́ àdá tó máa pa ẹ fẹ́. ibo ló bọ̀ ṣé tó bá wà ló fẹ́ alákàrà ṣé mo lè fẹ́ alákàrà kí wàá lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ sí. kí ló dé tó máa ń sọ rubbish lẹ́nu lọ orí ẹ̀ ti bàjẹ́ o. orí ẹ̀ kò dá o. èmi ò falákàrà olórí burúkú eré ìpínlẹ̀ kó máa embarrass mi kiri. kó o sì kó ọ̀rọ̀ mi. ẹnì kẹ́kọ̀ọ́ rí mi pé tó bá yẹ wà ló fọmọ alákàrà òun náà rí ẹ títí láti ìta tó pariwo lé ẹ lórí tó tún wá kó embarrassment ẹ tó kó wá sínú ilé. láti yẹyẹ lọ gbá wọn bá fún yẹ ká lọ jọ. lọ sí bo àǹtí mi. àǹtí kò ṣe ń jì tí mo fẹ́ kó sínú kínní. lọ sí bo. ṣáà ní lọ sọ ní tó bẹ́ẹ̀ gbé lọ sí ewo ẹ waste mi náà ni amadé sọhùn akara tànà àkúta náà a máa tún dàpọ̀ mọ́tẹ́ ni gbogbo dídàpọ̀ dídàpọ̀ ẹ máa máa wòran náà ni ẹ wo ẹni ó ti sún èmi o. láti ṣó òyọnu tó ṣe ní bẹ̀bẹ̀ rẹ̀ tó jókòó pa sórí chair síbẹ̀ ó sún ẹ ṣáà ní jẹun nìkan ó ṣe bí ta ti ṣe la ń jẹ ni. ẹ sista mi ẹ má jẹun tàn yín a lè ta èèyàn kan ti sọ fún mi pé àjẹ́ nìyá kárí dẹ̀ mọ̀ pé ìyá ẹ̀ ló fi ṣẹ́ àkàrà ilé lọ́wọ́ mm. definitely òun náà ti dàjẹ́ nìyẹn in fact automatically ó ti dàjẹ́ so ẹ má wọrí ẹ jẹ́ ká máa ta nǹkan míì ká máa ta bí bọ́s kọ́nà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà ó lè jẹ yín lọ́wọ́ àǹtí mi àkàrà yóò ń ṣàna yín èmi tún máa ti advice ẹ jẹ́ ká kúkú kókò ládùúgbò yìí ká lọ bẹ̀rẹ̀ ń bò mí ewu ó ti sú mi ó ti sú mi ẹ̀kọ́ ń wéèsì mi ní níta yẹn ni ọlọ́run. láti ẹ kí n kókò ládùúgbò fún ọmọ inú mi ah. kí mi kókò ládùúgbò fún kárí ó ti yé mi lọ kó bá fi kò ní ṣe sọ láti lọ kó bá fi kò ní ṣe sọ. ẹ ti mọ̀ pé mi ò ní nǹkan tí mo máa sọ máa tẹ̀lé yín náà ni ẹ já tún lọ máa jọ wòran ẹ já lọ. ah sifao ah ọlọ́pàá mi o lórí ìbúlẹ̀ ọmọ yìí. Ah. ọwọ́ márùn-ún mo ní ọlọ́pàá ọba pa mí nù. ọwọ́ wà ló mọ ní ọlọ́. ẹ ọ ṣeun olórí burúkú ó ti gbọ́n ra lọ. èmi tó wá ń dì mọ́lẹ̀ tó ń náà tó ń ṣe bó ṣe wọ̀n kọ́ ó lè fẹ́ kémi wá. ṣèbí ìyàwó àfẹ́sọ́nà mi ni ọ́. gbogbo ẹ̀ náà ní í ṣe ń rojú ẹ̀ tó ń tàbí wa. òmò wulẹ̀ gbé kí ní gbé kí ní ọ̀sáré yàn. kí ló ṣe kàndé? kàndé. nígbà mo ń bọ̀ mo kí kọ̀ dá bó ti wọ́n ṣe nù Eh, sìfáwò lòun kí ọ ọlọ́dáhùn. ṣé dandan ni kí n dá lóhùn dandan ni ó kí mi lóòótọ́ ṣùgbọ́n dandan ni kọ́ ni kí n dá lóhùn ṣé wò wí owó owó orí tó ṣe mí ni nǹkan ṣe mí bá dé rù. sídi ti kó lọ sídi máa àkíyèsí mi pé mi ń fẹ́ káàrí mi wá sọ fún pé mi ń fẹ́ káàrí alákàrà mi kàn kó jẹ ní àkàrà ẹnìkan nìkan nìyẹn máa ń rà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ pé rọ ni mò ń pa bó ṣe kó rọ nìyẹn. ẹ kí ló á àṣírà ẹ̀. òótọ́ ni mi ò ṣe ẹni máa padà ṣe o kàrí tọ́ ni mi ò fẹ́ máa padà fẹ́ ni. ẹ á jẹ́ pé abe sojú abẹ́ ń kó nù. kí wàá ní nǹkan náà ṣé nítorí obìnrin á ronú báyìí. àbí. ní tó wà jẹ́ tán ń ìwọ náà yín náà bá dé yóò tún jẹ. ni lè parí nínú bí. náà méjì gan gan dákúntà lọ ní yóò jẹ ń bẹ. yóò jẹ ọ̀gá náà sì jẹ bọ́gà dé. àbí <laughs> aládàjẹ ọmọ tó ní tálẹ́ǹtì ló máa wá èmi náà á jẹ́ nbẹ̀ máa wọ̀nyí ìyá rọ́ọ̀fù ayé èmi rọ́ọ̀fù àìdá máa wo máa wo tiẹ̀ máa wo lórí ibú ni ọ́ ọ̀rọ̀ pé ìrìn lágbára ìgbà tí mo ṣe ṣe tán. ọmọ ẹni tó fi sí lọ́wọ́ kó tó di pé bá wọ̀. kálẹ̀ ẹni tí ń fi sí lọ́wọ́ ọmọ tó yẹ lórí ibú. ojú ọjọ́ ìwọ ló ń wo náà pa. Ah, èmi pa mi ni mo gbé létà ẹ̀ ṣe ìlọrin. ẹ fi pàdé sọ́dọ̀ lórí òbí ẹ dá wa lóhùn. last àkàrà ni mo fẹ́ ta yìí ẹni tó bá rí lórí ẹni tó bá dẹ̀ rí kó rí kó máa lọ. ẹlẹgbẹ́ bá àwọn onílé eré kejì àbí dọ́dọ̀ ẹ dúró ẹgbẹ́ àtẹ̀sọ̀kọ mi rẹ gẹ́ra o. nǹkan tí àlẹ́ tó dá sí mi lára lórí tó pọnmi sí kù tí ẹ ń gbé láyé kiri tó máa wá bí tó máa wá lóhun àkàrà bọ́ ṣọ̀fẹ̀ àṣẹ ẹjọ́ ń jí nǹkan jẹ olórí mi dáhùn tí mo kọ́ lápá kẹ́yìn ní sùúrù kẹ́ kó sì lọ. èèyàn mi wẹ̀dà ìwọ náà sọ̀rọ̀. ó fẹ́ jà ní ẹ filẹ̀ ó fẹ́ jà ní. ó ti dà síwájú ẹ̀rí ọkàn ògùnláyé kárí bàtà ẹ̀ olórí ni ẹ̀rẹ̀ máa ń gbogbo àwọn kọ́sítọ́mà lépè wọn ò ní lè lọ. àṣé aláǹgbà ló ń ṣiṣẹ́ ní òrà tún ní pé mo kó rẹ̀ sí sórí. màá ròyìn yí fáráyé. nígbà tí máa kú mi máa bá wúlò rẹ máa tún tó máa bẹ̀rẹ̀ máa ṣe àtàkàrà. ẹ ẹ ṣe é

ẹlẹ́rù gbẹ́rù ẹ̀hù lẹ́yìn olóòtúwájú. kí ni kí ni kọ́ta fẹ́ ṣe báyìí. kí ló fẹ́ ṣe ọ̀dẹ̀ ẹrú ẹgbẹ́ alágbẹ́ ilé tó kì í ló fi tẹ́lẹ̀ ẹ̀. báyé báyé ni òò ká máa ṣọ́ra òò bí bàbá yẹ ènìyàn òò ká ṣe jẹ́jẹ́ ìgbàlaṣọ ìgbàlẹ̀ a ò mẹ́ni àṣẹ a ò mẹ́ni ara ń ta. a ò mẹ́ni àṣẹ o a ò mẹ́ni ara ń ta o. kò ì tó síbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ajá òkúkú ni sọ ló jẹ́ wa lọ́wọ́ ṣéun ló fà lára o. ìlara ọ̀tẹ̀ o ìlara ọ̀tẹ̀ o. ẹ sọ fún wọn wo wo kò ì tọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ń lọ kò ì tọ́ síbẹ̀ o ò bẹ́ẹ̀ ń lọ o alọ́ba kò ì tọ́ síbẹ̀ bẹ́ẹ̀ ń lọ. olúwa ló ṣe yí o o ọmọ ènìyàn kọ́ o. olúwa ló ṣe yí fún ẹ o kì í ṣọmọ ènìyàn kọ́. tó bá ṣe pèèyàn ni wọ́n ti kógi yọ làfi dáná. bínúbínú kọ́ máa bínú pẹ̀gànpẹ̀gàn kọ́ máa pẹ̀gàn bínúbínú kọ́ máa bínú. ọjà mi ẹ lọ́ra. ọ̀la ojú nǹkan lọ́rọ́wọ́. my friend drive drive. Ah. ọ̀rọ̀ pé ní ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ọ̀gá ọ̀dọ́ náà máa wà òkè nínú ọlọ́run kò sí wà. ọ̀gá alábìyí tó lọ ṣe. my friend drive this car now drive and shut up drive. ah. I'm sorry I had to to yell at you but drive kò dákẹ́ wọn náà concentrate come on. I want to just. ọ̀nà bí wọ́n fò tó yìnbọn ìwé tó kì í gbọ́ ọ̀nà òyà yà ibi tó bá ti wọ̀ kó gbà ibi tó bá ti wọ̀ kó gbà ṣáàgbé mi débi tí mo lọ. Hmm. ọlọ́run kú o. ẹni sùúrù mọ́kàlá àkàrà tó ń gbóná fẹ́lifẹ́li. má jọ sọ mi gbóná ni ò já ẹ sọ fún wọn kó tún sẹ́yìn. ẹ tún sẹ́yìn. ẹ má kí wọn kọ́ sọ́ọ̀ àwọn kan náà dé kalẹ̀ tó rẹ̀ nira yẹn máa sọ pé tí. wọ́n yẹ kẹ́ yàwó ju wọn kan náà. ọ̀nà máa jẹ́ àsọ̀nà kò ti dé bí báyìí. ẹ pẹ̀lẹ́ ah. bẹ́ẹ̀ ni bí ń pa yín tó ẹ ṣàgbà ìjọ yín pọ̀. ó yá yá yá yá yá yá ilé ló wẹ̀dà. Mm. ó yá yá yá yá takara takara takara fún mi ní sẹ́ńjì o mi ní sẹ́ńjì o ọyọ yọ yọ yọ yọ yọ yọ eléyìí mú ẹ wá ẹ wá kú. àwa ọ̀tàkàrà oníbàárà ẹ̀sìn ìjọ wọn lọ́hùn. ó yá yá yá yá yá òun ni ẹ gbà gbà gbà gbà. àti ẹwọ tí orí náà. dáwọn lóhùn dáwọn lóhùn wọ́pọ̀ lẹ̀. kàràkàrà mọ́mí ẹ ló náà ìsìwọ́ ó máa ń búyàn ni. wẹ́rẹ́ gidi ni ìyá yìí. ẹ̀yin kò gbájú. ọlọ́run á fún yín lálàáfíà. ẹ̀yin kò sọ ẹ̀rín ni màá lò fún ẹ. ẹ bá mi ta two hundred. five hundred ni mo fẹ́ bá mi ta two hundred sí mi ìgbà change tó ní two hundred sí two hundred yẹn tọ́lẹ̀ ń sọ sí kìíní. ẹ gbà ẹ fowó lẹ fowó lẹ. kì í fowó lẹ ẹ two hundred ẹ dáhùn. ẹ ṣe gan. ẹ pẹ́ ọ̀rọ̀ náwó ẹ ish. ẹ dáhùn ní two hundred two hundred. ẹ wọ kí lẹ fẹ́ rà. àkàrà wà bí o. àkàrà gbóná wà bí o. ó pè yín lẹ́yìn bẹ́ẹ̀ yán ni ẹ wá rà kàrà. ẹ jọ mi ò kí rà kàrà wọn sílẹ̀ máa rí wọn orí ìyàwó wọn nú ẹ̀ bọ́ ṣe wà yẹn. ẹ ṣáà ní olóṣì ẹ tó bá àwọn yìí ló máa ń rà lọ́dọ̀ wa o. lẹ́nu yín yẹbẹyẹbẹ ẹ̀yin tó jẹ́ pé ń pàtẹ máa ń wá bí àwọn ilẹ̀ máa ń rà. irú ìyàwó lọkọ. irú woro ni. hello sir yes sir èmi ti forward ẹ̀ sí mail wọn bẹ́ẹ̀ ni màá lọ fún presentation láàárọ̀ ọ̀la of course wọ́n ti sọ fún after the presentation we are traveling. oh yes wọ́n ti sọ fún okay sir all right sir see you tomorrow good night. <sighs> ọkọ mi ṣòre mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọkọ tó jogún fún if not that you are a very understanding person. Mm wọn ní mọ worth mi níbi iṣẹ́ wa ah wọn so appreciate me gan tó jẹ́ pé they can't do without me. Well, that's great. Anyway, thank God business is not doing badly on my own end, so I'm doing very well. Even for pick up now. Bless God. Mm. Oh, I can rest. I'm mm. tired. So, what command that me? tó bá parí iṣẹ́ pẹ̀lú mi báyìí ó mà dàbí pé bóòtù ara mi ti tú dànù. bọ́táì ó mọ reason tí mo ṣe lọ́ọ̀bẹ mo sọ fún ẹ pé mo lóyún hmm. ó dẹ̀ gbà òun ṣèṣe ọkọ lórí oyún mi kò sí nǹkan tí mo ní mo fẹ́ báyìí wàá ṣe ni ah, ọkùnrin mélòó ló lè dàbí ẹ. ṣòrí ẹ kàn mọ̀ pé mo wà kẹrin <laughs> ìwọ ni mo love ju gbogbo àgbáyé àná sórí kàrí bó ṣe wà yẹn gàrí ló máa ta lásán <laughs> nǹkan tó ṣẹlẹ̀ ni pé bó ṣe wà yẹn ẹ kàn rò pa kìlọ̀sì lákìrí bọ́tọ̀ ni lákìrí bọ́tọ̀ ni. èèyàn fọwọ́ kan rí ó ń bá rádaràda jésù mọ̀ pé bó ṣe máa rí ni ó máa fọmọ sáyé lọ. ó hmm, mà ṣe o. Ah. èmi ò dẹ̀ fẹ́ lọ bẹ́ẹ̀ so torí ẹ̀ mo ṣe ń ṣe tí. lágbára ọlọ́run máa bímọ yìí láyọ̀ àtàlàáfíà ta máa jó ta máa ṣe kú mọ ta máa ṣe pàtì. bó ní ká ti ṣe. di àbímọ tọ́nà eh? <laughs> ah. torí ètò máa ń já mi jẹ lára hmm ó jábí lára jẹ́. olóṣèré. ó ti wá jábí lára jẹ́ bó ṣe lóyún ìgan ó ṣe ń gbaṣẹ́. fatai fatai wàá fọwọ́ mú kan nínú èmi àbí kárí báyìí o mọ̀ pé mi ni mo lọ́mọ nínú báyìí sìn kárí ò lè bímọ fún mi èmi ò dẹ̀ fẹ́ rárí rárá mi ò fẹ́ kéèyàn bàbá mi du ọkọ mi èmi mo lọ́kọ ọlọ́mọ ló lọ́kọ ọ̀pọ̀ ṣé nǹkan tí kárí ń ṣe ṣe ò lè ṣe ṣá. bí kí ni. ó ń gbìyànjú. ìwo ni ìwo lọ́rọ̀ dẹ̀ tó sọ ń sìn. báwo ni sórí ọ̀rọ̀ tó sọ yẹn a máa ṣe bẹ́ẹ̀ mọ one condition condition yẹn ni pé ṣé tí kárí bá dé ṣó lè explain ẹ̀ fún kí mi àtẹ́lẹ̀ máa fẹ́ra lọ láti bẹ̀. Ah, ọ̀dẹ̀ wo ló sọ yìí náà ó ṣe máa ń wà bí ọ̀dẹ̀ bá ń sìn. ọ̀dẹ̀ lè ìwọ Fatai tawa. ìwọ tí mo be ní best friend mi tẹ́bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé mi ni mo sọ fun. o lè bìtírè mi so wa ti Fatai ń fẹ́ra yín débi pé o tún wá fẹ́ lásán o ti lóyún fún Fatai ìwọ náà pẹ̀lú ìfẹ́ tí mo ní sí ẹ tí mo fi gbogbo nǹkan tí mo ní tí mo fi nífẹ̀ẹ́ so o lè dà mí gbogbo nǹkan tẹ́yìn méjì sọ ni mo gbọ́ o ó dùn mí o bọ̀ nǹkan tó máa bí ẹyin méjèèjì máa bí yín. àrí ìgbà táwọn mi lọ lánàá ló lè kó wa tẹ́lẹ̀ mi. àwọn èèwò lọ gbogbo ẹ̀rọ dákẹ́ àwọn èèwò ló lọ ọ̀bọ̀dọ̀ òde ee o fẹ́ jà ní ṣó fẹ́ jà ní ó dẹ̀ dédé aago ń sọ̀rọ̀ ni ìgbà tí ò lọ́mọ èmi ò láàkì ẹ̀dá rẹ ó jẹ́ bí ìmọ̀pọ̀ yọ̀dẹ̀ báyìí náà ṣó ṣó ó fẹ́ bímọ fún ẹni èmi tí mo lóyún gan ó jà fún mi sọ pé àwọn ẹlẹ́yà kàlùkàlù àgbáyé òṣì ọ̀dẹ̀ òponu. títí ẹni mò ń ṣe tí mo pọ́ ọmọ ìyá ìjẹ̀ni ó lè pa ẹ́ o. ó kó pa ẹ́ dànù jàre kò lè pọ́ ọmọ mi èmi gan lógun dáàdi mi lógun ọmọ ìjẹ̀bù ni mí. ìyá kọ̀dí sí nígbà yẹn. nkọ̀dí sí ẹ nkọ̀dí síra mi. tí àwọn ẹbí ṣe ń ṣe ìjẹ́rù bà mí. Latifa ẹni àìpọ̀. mo ti ṣe kàrí ọ mo ti ṣe kàrí ọ kàwé alákàrà kan náà. ìwé ìfowó kàrí lè ní ó jẹ́ káwọn yìí ti ẹ̀yà náà. ọ̀ràn tìgbà tí ọ̀ràn tìgbà tí wọ́n rí aláǹgbá nínú ẹ̀wà tí kárí fi ń dí àkàrà. obìnrin wọn pológun ní kárí. kárí èmi ni. àti mi. èmi ni mo ṣokùnfà bí alágbàṣedé inú ẹ̀wà tí kárí fi ń dá kára yẹn àjọ kìíní àná tó wá pè mí pé kí n jẹ́ ká kókóró torí kárí mo gbà kí ni ká ti gbà ọ́ àdúrò mi ọmọ kékeré kan wá lè kúrò ládùúgbò ìdí nìyẹn tí mo fi dọ́gbọ́n sí tí mi yẹn náà pọ̀ ọ́ ẹ̀jẹ̀ mi pariwo pariwo àǹtí mi lẹ́jọ́ ọmọ ìyá mi ni o ó yẹ kí n pariwo ni. Ah, ah, ok mi ẹ ti gbọ́ mo ti gbọ́. ọ̀yá mi ní kó tí kò tí máa ṣe gbọ́ ìka ní àǹtí mi ok mo ti gbọ́ àwọn máa sọ lẹ́ta dáadáa rárá fún mi. Um, darling o ṣáà mọ̀ pé mo lọ sẹ́nugun. ẹnugun báwo. But ah, we talked about it last night. Yeah, yeah, we talked about it. You came back from Port Harcourt last night. You told me they gave you a week off. So how come you're going to Enugu this morning? You, you know what, darling? I have to go. Listen, listen, listen. If my memory serves me right, alẹ́ àná ló Oh, olóore. O dáná mi ò anything. Mi ò bínú sí Now this morning, o gbé báàgò náà lọ sẹ́nugun. Ṣé Okay, okay, it's okay. Uh, you know what? My order for pizza for him and I'll make sure you get something nice for lunch something like um, chicken and chips o mọ̀ pé o oh, kúkú ní oúnjẹ tiwantiwa kan náà lọ thanks darling I have to go mm thanks darling I'll see you eh mi ò ní like that um, it's just six weeks six weeks eh I'll see you bye bye. ta ni ẹ ká ní òní lẹ́kùn lè rí bàbá rẹ̀ tí ò ayé yín ò sì ní á dáa ẹ ti kan lẹ́kùn lé bàbá yín tẹ̀ yóò yóò ìjọ ẹ̀rọ mi yóò. o máa mo ti kú mo ti kú. wo wo wo wo ikú dé. Ah, kọ́ndé dà. ó ń do kọ́ndé ń bẹ́ẹ̀ lé. àkáàké wa kílẹ̀ wá sí. a fẹ́ yọ òróró lọ. ìfẹ́ yóò yá gbé ọ̀rẹ́ ìwọ o ti dé. ọmọdé kò sún sẹ́yìn ọmọ dúgọ̀ngàn lè mí. ọmọ dúgọ̀ngàn ni wọ ọmọ Mushin lè mí o. àmọ́ Mushin mi ọmọ o. olóhùn ọba ń gbọ́ ó ń ṣáná gan. ìdí òwò àbọ̀látẹ́jú. ah ìdí òro ni a ní community gun. Ọlọ́run bàbá bílí ẹsẹ kan balẹ̀ Ọlọ́run bàbá àgbàlagbà. ẹni ó yá lọlẹ. yé yé yé èmi ló ń jẹ ìbílẹ̀ ló ti jà ìbílẹ̀ ló ti jà ẹ má bínú ẹ má bínú yé ìdí mi o fata ìsórí ẹ̀ pèsè. kí ni kọ́tà ìṣe bíbá ṣé ìyá wìrẹ̀ méjì kí ló dé ṣé o máa rí ni. o mọ̀ mi mọ́. mi ìmọ̀ rí kókó sí lọ. ìwọ tẹ̀lé kọ́ńdẹ̀ wá síbí ìyàwó tèmi ìwọ gbà mí ìyàwó. tani ìyàwó ẹ ní ìfẹ́ mọ́ o mo ti fọ́nà mi lóyún olórí ibu ní ọ̀dàlẹ̀ ní ẹ̀mí ò fẹ́ mọ́. kò sí court injunction kò sí court injunction àjọfẹ́ra wa níṣu lọ́kà mo fi rògbò fẹ́ náà nígbà tá a kára ọ̀sán lé. mi ò lè fẹ́ ọlọ́ọ̀ dàlẹ́ ní o ti dà mí bọ́sà bọ́sà lọ́kọ̀ orí burúkú rán mi mo ti kó. ṣé mo mọ̀ mọ́ ni. o mọ̀ mọ̀ bọ́tà. mi ò mọ̀ mọ̀. kò jáde kò jáde kò jáde jẹ́ ká sùn mí. àlọ́dọ̀ wá ṣe jáde. àmà sùn mí. ayé mi ò bá sùn mí. bá bínú. ìwọ gbé mi lọ́lẹ̀. bá bínú. o sì bílẹ̀ bá mi jà. bàtà ọmọ tẹ o. o sì bílẹ̀ bá mi jà. yóò yóò. smackdown. yóò yóò ikúdé yóò olórí burúkú. máa kú ọ máa kú ọ onídìílé lọ́wọ́. ọ̀rẹ́ ẹ̀ Fatai kò mú ojú kò mọ́ra o. ẹ lè mọ mo wá níjẹrin ó jókòó tí wà láti àárọ̀ títí talẹ́ tí mo fi lọ mo tún wá lọ́nà náà the same thing ni ó tún dì ní ìsìn mo wọlé mo kí wọn á tún lọ́mọ́ra wọn ó tún bọ́ta ń sìn kò tún rò pé ó yẹ kóun jáde fún wa ah ṣé kò lọ síbi tó ti ń tàkàrà wọn mọ́ ni. tó bá ń gbọ́ yín mú ìwọ ni mo yín mú sí o fàtáì tí wọ́n san ẹ nǹkan ti ṣe ọjà ti bọ́ọ̀sì mọ́nú. ọjà bọ́ọ̀sì ṣó ń ta dírọ́ọ̀gì ni. ah tàbí dírọ́ọ̀gì lè gbé tó bọ́ọ̀sì mọ́nú ìbàdàn o tó bọ́ọ̀sì mọ́nú ó ju ti dírọ́ọ̀gì lọ o ṣé kí o dà ṣé kí owó ẹ̀ tó wá ta ṣàpé àkàrà wọn tí o máa ń jẹ yẹn àkàrà wọn sọ pé scotch egg bó ṣe wà ẹ ẹyin wọn máa ń pò mọ́ tó máa ń fi sóyin sínú ẹ̀ hmm. àkàrà tí wọ́n ọ bá lágbà bẹ́ẹ̀ bá. Eh! ẹ hmm. alágbà. ẹyẹ hmm. tẹ́ ń rí mi bóyá ń sọ̀rọ̀ yẹn. ẹyà rí mi. látọ̀ntàn àdúgbò lábàbà blue. ṣé mi kò tí wọ́n kú wọ́rọ́ pọ́ bá. a ò gbọ́dọ̀ ni tó bá ní pẹ́rẹ́ nǹkan ti ṣe méjèèjì nìyẹn. ẹ nísìnyí tí òdẹ̀wà bọ̀ tà ń sìn ṣé kèmi máa lọ. má pariwo kó o lọ kí ni. kí n máa lọ ni. ó dà pé ọjà ti bọ́ọ̀sù mọ́ wọn náà nù wà á lọ bó o bá lọ pẹ́rẹ́ òní délé tí mo fẹ́ ṣàṣẹ tí mo fẹ́ ṣaṣẹ́. níwájú oúnjẹ mi. Ah, jọ oúnjẹ tèmi ọgbọ́n tí mo mọ̀ jẹ ní o fílẹ̀ ọwọ́ mi kò ní rẹ̀. aloscope má tàn jáde sí báwo ló ń tiẹ̀. fẹ́tìfẹ́tì fatai yẹ́rìí ọ̀rẹ́ wàhálà tún wà o ah, ilé kẹta ń jóná o ilé ah, kẹta sílé kẹrin sílé karùn-ún bẹ́ẹ̀ tá ń jóná papọ̀ ni o at the same time lórí rí sórí èfi èfi burúkú ni o kí ni ó jọ́ méjì kíni kíni kíni mo là ń lọ mo jẹ́ pàápàá lọ eh. mo tọ́ ẹ ní o ìwọ ọ̀rẹ́ mi yẹ́ ẹ̀ bẹ́ẹ̀ sọ̀bẹ̀ tó wà nínú ẹsẹ̀ lè mi o ṣé o fẹ́ gbọ́ nǹkan ti ń ṣe é gidi o ọmọ ìdílé àbẹ̀rọ̀ fẹ́ kókó kíní yẹn padà sílé. n tó dé lóní awárù mu àbí. Ah, ìgbà tí nǹkan ti ṣẹlẹ̀ sí náà láti ń nífura. Eh. èmi ló tàn síta. ẹ eh, dóńtà. bó ṣe ń lọ yìí ní dé o ò ní dé. fún mi ò ní jèrè ẹ ní tó pàrọ̀ bẹ́ẹ̀ ni ẹ ah. tó bá ń gbọ́ màá lọ màá bọ̀ olówó ayé mo lọ ni ẹ. tó bá tún gbọ́ tọ́ndà bolt. ṣílẹ̀ kìlà ni. bẹ́ẹ̀ mo sọ fún. mo ṣe dáadáa dàbí ọlọ́dẹ bàbá yìí ń lọ ná. wọ́n lọ fún ẹ. tí ìbá ṣe tó dé náà tí ìbá ṣe olórí ibu ilé náà tó tẹ́ ǹdí tí ò jẹ́ mọ́ tó tẹ́. jẹ́ ǹjẹ́ ǹjẹ́ sà. Ah. Love you, dear. Thank you. Love you so much. Very delicious. Yes, sir. Okay. Yes, sir. Uh-huh. How are you? Mm, I'm very well. I am fine. Gbọ́n náà mo rẹ́ ní kejì. lọ́sà cross. No, I'm just wondering pé mi ò mọ̀ you hardly tell me your movements. ó dẹ̀ kí n mọ bí tó ń next I mean after 15 weeks of training. I pray God will crown your efforts. I ní gbogbo ẹ̀ máa já sí. No, tòbí no at all. Mo wà, Okay, wà. Ok, máa gbọ́. Èmi náà máa return call, I'll call you. Yes. I love you. Right. Take care. Darling, surely trip what today. Kind of stressful, but at the same time very interesting. Mm. In fact, also enjoy, All they appreciate me God this time around. We had fun because bí ṣe represent wọn ó sò fọ́nì sí wọn pé ah, ọmọ yìí ó wà mọ nǹkan tó fọ́nì lọ́ba tún ní amẹ́ríkà yá kí n lọ represent àwọn lórí àwọn issues tá à ń fà yẹn náà but i told them pé kọjọ torí ọgbọ́n i'm going nowhere hmm. ah, ẹ̀mí iṣẹ́ gùn jù ẹ̀mí èèyàn lọ mẹ́rin mọ́sọ̀ tó jẹ́ pé leave me is around the corner màá tún wá ní mò ń lọ sí us kan tẹ̀jẹ́ kémi náà ti enjoy ọkọ mi jà. <laughs> Eh, yes dear i'm good. Yeah, I'm oh, ní kí n sọ fún pé oúnjẹ Shaking ti and stuff later. Ah, n díṣẹ́ sí i lítà. ah àwọn àdíṣe right away ni ọ But mi fẹ́ kó cold drink. Say there. Okay. cold oh, change the ṣé mm. Hello, baby come up and tó wà jù. Uh, uh, what's that? Uh, I, I, I, don't I don't get what's happening. Nǹkan tó ti ń ṣẹlẹ̀ ẹnu lé nìyẹn. I don't seem to get you. You don't need to get it, but Boluwa ti bẹ̀ tẹ́mi ẹ̀ ń bẹ̀ bó ṣe máa máa ṣẹlẹ̀ lónìí ẹ̀. Mo lọ jẹun. ọba, can, can you just stop there and explain what is happening here? Ọba, látìgbà tí mo ti dé, ni mo ti ń béèrè lọ́wọ́ ẹ pé kí ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò yé mi, mi ò understand. I'm in the dark and I need you to explain to me. Oh, I'll explain. I will, I will shed light into it. Sure, what we in life, in your man need now? Gbogbo àwọn nǹkan tí wọ́n ò lè ṣe gẹ́gẹ́ bí obìnrin nínú ilé ọkọ ẹ̀ òun lọmọ yẹn bá ẹ ṣe. Are you saying that o fẹ́ fẹ́ ìyàwó kejì or what? Bẹ́ẹ̀ ah, ọ́, tó bá jọ bẹ́ẹ̀. You dare not! How can you? cry out loud ọba gbogbo wàhálà tí mo ṣe gbogbo iṣẹ́ tí mo ṣe gbogbo bí ṣe lọ tí mo ṣe bọ̀ ṣé nítorí tàwa méjèèjì ni. nítorí pé kírípù lẹ́ni tó fẹ́ òun ò níṣẹ́ lọ́wọ́ àbí. no ṣé bí yorùbá ló sọ wípé ká fi ọwọ́ wẹ ọwọ́ báyìí lọ́wọ́ fi mọ́ i'm doing it for both of us tẹ̀lé mi pé ìbàlú yẹ kí n sọ sí nítorí bá sọ̀rọ̀ wọn fún mi ni mi ṣe bínú by the way right away. ọba please let's let's talk about it. ọba wait please. Ah! ọba ah. let's talk about it. ayé kí assist ẹni. pẹ́kẹ́. Hmm, of course ẹlẹ́gbẹ́ pé wọn nìkan náà ló dá wà nílé ló máa dà but um, ṣe mọ̀ pé since tí wọ́n ti wà ní kíní fún fẹ́ máa ṣe ń tà ó ti bàyẹ̀ pé tó bá mọ ìwúrà lè ń tà fún mi mi ò dẹ̀ fi ẹ́ ṣeré eh? no worry me. nípẹ́ you know what you do for me now jọ bá mi lọ sísàlẹ̀ gbé báàgì mi fún kọ́ndẹ̀ hmm, kó dẹ̀ sọ pé kó wọ́ọ̀mù i'm sure yẹ kó ti wọ́ọ̀mù ẹ̀ kó dẹ̀ ti fọ́ mm. ṣùgbọ́n all right sweet. and then he walked wọ́n ní mi lára ó ní mi lára gan nulẹ̀ you are very free to travel go for seminar go for meetings go for whatever you have to go for six weeks seven weeks eight weeks you are free o free láti rìn tó bá ń wọ̀ ẹ́ tí ẹ lọ́pọ̀ lọ́pọ̀ ẹ̀ wá ju kó máa fẹsẹ̀ gbálẹ̀ kiri dé lọ ó ní mi lára ó ní stop peace mi you know what doesn't work for my spirit kí ni o máa dadi o máa affect spirit mi I love when people are free you are very free to go to wherever you want to go if possible ma communicate pẹ̀lú mi you know you are a career woman and your your your career the nature of your job you have to hold it to high esteem oh good official, ṣe so i'm i'm i'm challenging you be a better career woman if possible má you can go You ló ń ṣe fún mi náà tẹ́lẹ̀ eh do you understand what i'm saying good day ẹ bá dẹ̀ ń lọ ẹ tilẹ̀kùn. Thank <laughs> Yinka, me really understand nǹkan tó ń ṣẹlẹ̀. What is Kọ́ndé, kí ló ṣẹlẹ̀? Ẹgbẹ́ má bínú máa dá ẹ kú tẹ́ńpà ẹ̀rọ bó ṣe rí ìjókòó yìí ó jọ ìjókòó tó yẹ pé ìwọ náà máa dúró máa máa bá ara ẹjọ́ àbí. ẹ má bínú ṣá ẹ̀rọ ká ẹ. Can you please get out. Don't go anywhere. Stay there. Don't even move an inch. Oba, why are you doing this to me? I mean, what exactly have I done to you to deserve? such treatment? Can you tell me? Àǹtí mi, ẹ wò, gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́ máa ní sùúrù ni o. Ẹ máa ní sùúrù gidi gan. Mo ti gbọ́, màá ní sùúrù, bọ̀ ẹ bá mi sọ fún kíní pé kó jáde iṣẹ́. Kó jáde mi ò fẹ́ rí inú ilé mi. She should just get out of here. Ṣẹ́ni ogbò jókòó tí gbogbo wa jókòó yìí, torí kó lè dá ni o. Ẹ mọ̀ pé yìí náà lẹ pè mí, lẹ ṣàlàyé gbogbo nǹkan tọkọ yín ṣe, lẹ ṣàlàyé fún mi. Mo ṣe máa tìsín, tọ́gbóbìnrin wa ka yín mọ́lé. Ṣé dígẹ̀ tẹ́ Emi àti kàndẹ̀ la mọ bó ṣe dénú lé yìí. mi ò understand. madam òrí bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o nǹkan tó wà pọ̀ mọ́ níbi iṣẹ́ rí. ẹ ẹ̀mí iṣẹ́ ó kún jẹ̀mí yẹn lọ torí amọ̀pá kíkanjú níbẹ̀ yẹn máa ń ṣiṣẹ́ tẹ máa ń tra yẹn tẹ máa máa lọ yẹn ẹ ń kí ẹ̀fọ̀kọ yẹn a wò pé àwọn Yorùbá wọn ní pé tá a bá fi sílẹ̀ léwúrẹ́ máa gbé kéwúrẹ́ máa gbé torí mo mọ̀ pé èèyàn dáadáa lè máa jẹ́ èmi àti Sisi Yinka la wá fi dàbí ọgbọ́n láti ṣe rí kàrí tẹ̀ ń wo yìí alákàrà lásán ni akàn mi mọ bẹ́ẹ̀ sì máa ń pè òyìnbó ẹ̀ akàn akàn fọ́ọ̀sì ẹ̀ akàn. n ti má bàyìí náà ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ plan work ni wọn kú kan dẹ̀ lọ gbé mi wáyé wá pé kí n wá bá wọn ṣiṣẹ́ àkàrà lè níta àǹtí gan mò ń pa ẹ̀ kódà àwọn aṣọ tí mo wọ àwọn ló fún un ìjọ nítorí tọlọ́run wọn ni táwọn bá gbé mi wá bóyá ẹ̀ máa jẹ́ ìjọ náà let me get you nǹkan tó ń sọ fún mi ni wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú drama ni are you serious. ṣé pé matrimonial issue lè ó lè ká ẹ lára báyìí. Today you're traveling, tomorrow you're flying and everywhere. So ó lè jókòó báyìí kó sọ̀rọ̀ lé before. So you can actually sit like this and talk about your home. Forgive me, please ṣé ẹ ṣé ẹ ṣé gan ni mo dúpẹ́. Daddy, please forgive me. Forgive me. Forgive me. Forgive me. It's alright. It's alright. It's alright. It's alright, baby later. Sure. Black on the. Hmm? Ẹ oh, ah, ah, ṣe o. Ọkọ̀ tó pẹ́ o. Ewu bá mi o. Bó ṣe máa ń rí nìyẹn ìgbà tá a jẹ plan yẹn everything dẹ̀ lọ́ba ṣe wò. Ah, but you. òkè. Bẹ̀tí ó kò sọ pé ká bèrè yẹn. Ewu bá mi o. Ilé olé má lọ dàrú kí wọ́n lọ lé mi mo dálé wọn rú. Sori ọ̀gá tún ti sọ pé ọ̀fẹ́ sọ́dọ̀jú màdàmù ni ọ̀gá ṣe promise pa àwọn máa kọ́ big restaurant fún ẹ tó yẹ pé àkàrà yẹn á tún lọ to the higher level ẹ tó a máa takàrà all the way eh, eh, eh, bí gbogbo ẹ ṣe rí nìyẹn sórí ehm, ìgbà tí gbogbo nǹkan rẹ̀ ti dán wọn mọ́ wọn báyìí so èmi náà wá rò lọ́kàn mi pé kí ẹran wọnú egungun kégungun wọnú ẹran. wèé wèé. ọkùnrin yẹn tún ti bẹ̀rẹ̀ ṣé torí pé ẹ ṣe mí lóore lè ṣe wá fẹ́ lóṣù tí. kò dáa kóbìnrin wà kó má la àdéhùn wí ó ní ìdí àdéhùn wí o. tí bá tiẹ̀ máa nídìí ọkọ ah, ọlọ́run máa pèsè ń bò mí ẹ ṣáà mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. mi ń bọ̀ mi ń bọ̀. kí ni. ààrẹ ń bọ lórí burúkú ni wọn náà yẹ kó tí mọ fún wọn mo mọ kó máa kó máa bá ẹ lójijì ṣé o bó ṣe wà yìí gbogbo nǹkan tó ṣe ó ti realize tí ò bá realize kò lè wá bí ó ti yé ẹ ó ti realize gbogbo fault ẹ then eh, ìwọ gan kò ṣe pé o right tán ìwọ gan ti realize gbogbo ìpè tó máa ń ṣe sórí èmi náà tó bá pé mo fi ìwà tútù àbọ̀ ohun tútù mo fi bá títí sọ̀rọ̀ ni títí gan ò ní kó lọ sórí propose tí mo propose yẹ ẹ ẹ̀tàn lásán ni torí tiẹ̀ ni mi sọ fún pé o ti confam fún un àti pé wọn náà ò rí aláìsí ara lórí àwọn ọ̀rẹ́ tó ń kó àwọn ọ̀rẹ́ burúkú ló ń kó ọ̀rẹ́ burúkú gbà ó ti kó lé ayé ẹ̀ lé wọn lọ́wọ́ ó ti kó wọn sórí jù wọ́n máa gbọ́ kọ́mọ ẹ̀rọ àbí kan ba tiẹ̀ jẹ́ ni wọ́n gbọ́dọ̀ realize torí realize lọ́kọ̀ ayé tó ti yé ẹ̀ jẹ́ kí mi fún ìwọ náà ṣe kí o ṣe lọ́kọ́. ẹ̀wọ̀n mi lè mi lè fẹ́ fàtà ẹ̀mọ́ ẹ̀mọ́ gbogbo tó ṣe fún mi ó tún fún rẹ̀ mi lóyún best friend mi ó fún rẹ̀ mi lóyún kò tún feel bad ó bì ṣe mi àìró àfọ́tà mi lè fẹ́ mọ́ máa lọ. kojú owó kárí jẹ́ kó ṣàlàyé. kárí kárí kò dé wá rí bẹ́ẹ̀ o o lè mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan o sórí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀yìn alákòóbá ni wọ́n fẹ́ dàrin wa rú ni ṣó pé mo dẹ̀ ti sọ fún ẹ rí ìwọ ló trọ́ọ̀sì wọn jù sórí bó ìwà èyí lóyún yẹn mi kọ́ mo fún lóyún o ó parọ́ mọ́ mi ni o ọjọ́ kòmọ̀ làwọn bàbá ọmọ náà kàdàdé náà wàá gbọ́ ọmọ wọn mo ṣàlàyé fún kọ́ńdé. ọlọ́run ló yọ wọ́n kàdà tán kópa náà wà ní tọ́mọ jọ wọ́n bí wèrè. báwo lè change. máa change apc ni mí mo ti di buhari máa change. buhari ọ̀lẹ́ olórí burúkú kò propose rí. ọmọ ọmọ sàṣọ yẹ́ẹ̀sì fún ẹgbẹ́. ẹ ṣe ẹgbẹ́ ẹnu sọ̀rọ̀ ó ti gbà padà. yájá lọ́mọ nǹkan ẹ ìwọ lórí láyà ò kẹrù jáde ò kúrò nílé mi ò kó jáde tó bá jẹ́ mi èmi sori ń sẹ̀ tó bá jẹ́ mi kankan ni mi lé ẹ jáde ni ni mo kẹrù ẹ jáde wọn á lọkùnrin burú ẹ tó ti dájú ẹ lójú báyìí nísìn rubbish. má bínú má bínú ọkọ mi kò ń ṣẹ̀bi èmi náà títí ò bá gbọ́n yìngì inú ò ní bàjẹ́ olórí burúkú yẹn ló pò bànújẹ́ fún mi mu olórí burúkú yẹn ló pò kọ bànújẹ́ fún ẹ ṣé wọn mọ̀ páyé ìṣúra ti rà ni ó mọ̀ páyé ìṣúra ti rà. má bínú ọkọ mi jù ú. èmi ò bínú sí ẹ o gbà tó ti lọ gan èmi gan ọmọ mi ìsẹ́mi nípa ọ mọ̀ pé mi ò kí ń ṣe àyàngbà káàkiri kò sẹ́ni tó lè mọ̀ ọ́ lò bí wọ́n ṣe máa ń lò mí. ọkọ mi o èmi náà mì sí ẹ. jẹ́ ká wá jẹ́ ká di ládé ká lọ dáná lé bàbá wa ká wa èmi náà kó jo máa gbó ẹ jẹjẹjẹ máa jó fún ẹrọ abẹ máa jó sínú ọkọ mi <laughs> ọkọ mi o dúdú sídì ọkọ mi ṣe mí kìsìkìsì mi sí ẹ. a <laughs> ah, sídì sídì máa ṣí gbogbo sídì ẹ. èmi bá ṣí gbogbo nǹkan tó wà lábẹ́ compact disc. ee ìyàwó mi ọ̀dọ́.